وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في السلام عليكم ورحمة الله وبركاته ní kíláàsì tí a ṣe lá a ti bẹ̀rẹ̀ nọ́bàṣọ almursal mursal andy scottel a lè ṣàlàyé tí ń jẹ́ mursal fún wa. àní òun ni màsákọ̀tọ̀ ní áfírí ìsìnàjì yìí máa ń bá dà tàbí èyí. ẹni tó ṣe pé àdéhùn tó ṣe pé níbi ìgbẹ̀yìn ìsìnàjì hmm? níbi fún mi ẹ̀yin ó rí pé àsọ wípé àdé ìsọpé sáadé ló yá kó mi ẹni tó wà lẹ́yìn tàbí because possibility kí tàbí kó gbàdé lọ́dọ̀ tàbí kí tàbí náà kó gbàdé lọ́dọ̀ tàbí kó tó wà kàn sábà wọn so kò sọ pé tàbí kọ́kọ́ mẹ́sì tàbí kankan nínú ìsinájú automatically àhábí náà wá but àlè rí tàbí bíi mẹ́ta dà nínú ìsinájú tí wọ́n gbàdé sọ̀rọ̀ ara wọn sẹ́ni tẹ̀ǹtọ́ ẹgbẹ́ ní tẹ̀ǹtọ́ wà abáyíká àbẹ̀yẹ kan lárí níbi ìsinádù di nẹ́ẹ̀sì sáré ni pé ọ̀là òṣùlá àbí àrùn òṣùlélá ẹ̀ àtàwọn tó ó kéré jù àtijá sáàbà àbí ọ̀bọ̀n ti já sáàbà tó lè tún já tàbí ọ̀là tó já tàbí méjì ó ti fẹ́ lórí tàbí tó wà ní ìsinádù ẹ ní sẹ̀gáàrì tàbí ní àbí ní àwáfẹ́rẹ́ tàbí ẹ àbí ní kìbárì tàbí. Ada give example nípa àdìsí nàmẹ́lá nama nìyá wípé tábà wo ìsìnàdì yẹn tàbí mẹ́ta tó gbà bí sọ̀rọ̀ àlọ́dọ̀ ara wọn ti náfà tọ́tẹ̀lẹ̀ ra wọn kó tó kan ọmọ a ní tábà ti mú level bí Bukhari sọ̀rọ̀ fọ́ mu wá ní first hadith wọ́n ti bí ọ̀nà méje ni wọ́n Bukhari ti mú wá adásánà Humaydi ẹ̀ eh, Humaydi adásánà Sufyan bin Uyayna. سفيان بن عيان سوتي حدثنا يحيى بن سعيد الأنصاري يحيى بن سعيد الأنصاري تابعين àwọn ní sìgárì tadi. ẹgbẹ́ àwọn zòrí ẹ̀gbọ́n mi tó tẹ bá ti ń rí ìyá yabun saheed mẹ tó ń jẹ tàbí yabun saheed mẹ tó ń jẹ lẹ́wù àwọn kan tẹ̀lé àwọn kan tẹ̀lé àwọn tàbí pípé nìsín tẹ bá rí mu ìsinádùn ẹ̀rí Imam Malik hmm? Imam Malik kì í ṣe tàbí lọ́sọ̀ hmm? bá tàbí tàbí tàbí Imam Malik tó la sọ pé ẹni sọ pé ẹ pé Imam Malik kì í má ta Imam Malik kì í má torí pé òun bá àwọn tàbí ìgbà tàbí Imam Malik rahimahullah Imam Darul Hijra àfáàgbà àwọn kò bá sáà dìkàdà èyí ò kò ní gbòòrò èèyàn rẹ ti kàn náà tó sẹ́yìn bá ń bi isnad nísìn ìyẹn rí yáyá wọn Sa'id kan before Malik ìyẹn tó rí yáyá wọn Sa'id ní after Malik sẹ́yìn bá ti rí yáyá wọn Sa'id before Malik ó súnmọ́ kó jẹ́ yáyá wọn Sa'id ọ̀tọ̀ọ̀tọ̀ ó jẹ́ àfáàfún mọ́mọ́ amadu náà àwọn méjì ni wọ́n wà nílẹ̀ gbìn yáyá wọn Sa'id ọ̀tọ̀ọ̀tọ̀ àti Abraham mahadi àwọn méjì àwọn jọjá fà fún màmá so yàbùn sọdọ kọtọ ní tẹyàn wọn yàbùn ètò ìmọ̀ ní yàbùn sọdọ kọtọ lẹ́yìn malik náà wọ́n gbé parí yahya bùn sa'id ó yẹ yahya bùn sa'id malik ṣe ń gbà ní ìṣòro lọ zòrí tó ń yẹ ní sẹ́gà tàbí ní gbà ní ìṣòro lọ yahya bùn sa'id al-ansari mu afa malik tàbí yahya bùn sa'id malik òun jẹ́ yahya bùn sa'id kọtọ àbí yẹ lónìí so níta àwọn bẹ́ẹ̀ ni pé tàbá fẹ́ ni mọ́sálù ní torí pé nìsín ìfó já lẹ́yìn ìsìnàjò ẹni máa bá dá ẹni àtàbí at least tàbí kan gbọdọ̀ máa mention ọlọ́dún wa méjì mẹ́ta náà wà já so ìsìnàjò tá à ń lò aládàkọ òfin àwọn ọ̀yẹ́ iná àyè ara ọ̀nà sàyè ẹ̀yìn bìrì wàhálà níbi máa ń kọ́lé wa máa lè kí wà ní lẹ́gùn tó lọ́mọdé òyìn àyè ọ̀nà sàyè gbogbo wọn náà wọn bá yàgùn sàdé ọkọ̀ tó ń kọjá yàgùn sàdé là ń sọ́ọ́lẹ̀ kọjá àdéhùn náà wọn làwọn lè tọ́tàbá ti wo yá bùn sọ́yìn àǹsọ́rí itu ń tabi ini. yìí nìsín wọn wá muhammad bin ibrahim àtẹ́yìn tábì lòun náà bá Eh, so tabi, àtàbì yìí wọn ada bí al alqama bin waqas àlẹ́yìn tábì lòun náà bá wọn tó bá kan ó bá so tábì yìí mẹ́ta ló wà nù so ká sọ pé nínú hadith yìí àtàrà já bí tábì yìí méjì àtúnwájá umar náà fún àwa ní kọ́lá ọ̀sùn lásán sọ́lá tí tàbí kan bá tàbílẹ̀ àfíẹ́ níbi ìsinádù tó fi wáá fẹ́ẹ́ sọ̀tọ̀ di nẹ́ẹ̀sì ní pé ànábì ló kan rúṣàlù. so tábà lọ tún pé yẹn àwọn làdí ìsòmí ìsìn ayọ̀ sàábí kò mbẹ́ ah. ayọ̀ sàábí kò mbẹ́ ìtumọ̀ ẹ̀ ní wípé ìyín òun fúnra ìgbà ó lè jẹ́ mọ̀ kọ́tì ìgbà tó tóbi pé yóò jẹ́ mọ́ sàlẹ̀ níta ayọ̀ òkè olùjẹ́ tàbí olùjẹ́ tàbí bọ̀ṣọ́ tàbí gbọ́dọ̀ wà náà ń tayọ̀ bọ̀ṣọ́ òun nìkan ní nígbà tí láti gbàgbọ́ yẹn so lẹ́yìn a discourse lẹ́yìn tán àwa fẹ́ sọ mọ́sálà sàwọn nǹkan mìíràn mọ́ example wá a dẹ̀ sọ pé mursal lọ́dọ̀ almursal ní al-fuqaha al-usuliyyin wọ́n ṣàlàyé náà fi ká note wípé mursal tá ń define nísìn mursal tá ń define nísìn ó wà ní tíra mọ́sálà báyìí ó lè má capture bó ṣe wà lọ́dọ̀ àwọn afá àtúnṣàwájú tán because lọ́dọ̀ tiwọn wọ́n máa ń prefer sí hadith tó bá jẹ́ mọ̀ nǹkọ́tì náà ní mursal hmm? tó mi pé náà lọ́dọ̀ tiwọn báyìí ní tiwọn báyìí a ní nísìnyí pẹ̀lú definition tá à ń lò yìí tó wà ní tíra báyìí a ní ó lò mursalin mọ̀ wàlẹ́sà kúlù mọ̀nkọ́tẹ́ ẹ̀ mọ̀sálà àbí ní Ni definition yìí tá ń lónú síra yìí báyìí pé gbogbo mọ̀sálà náà ló ní ẹ̀kẹta àmọ́ tètè gbogbo àdéhùn bá ní ẹ̀kẹta ọ̀rọ̀ ìjẹun mọ̀sálà because mọ̀ọ́dọ́rù náà ní ẹ̀kẹta ẹ̀ mọ̀ alákùn náà ní ẹ̀kẹta ṣùgbọ́n tá a bá tún rìn síwájú àwọn àwọn ní hadith náà máa ń lo wọ́n máa lo kẹ́lọ́ mọ̀sálà fún ẹni àdéhùn kan jẹ́ mọ̀kọ́tẹ́ hmm? bákan jẹ́ mọ̀kọ́tẹ́ kò so káwọn òbí fọkàn wípé a ah, ó dà pé kò ní sísan adébíyà ni i give example adis asma tó wà ní súnà bẹ̀dá ọ̀sẹ̀bánájì ìwádìí sì náà wọ́n ń fa àkóso wa sọ̀rọ̀ àdúgbò wa sọ̀rọ̀ ọmọ ètò súnmọ́ mi pé àdúgbò wa sọ̀rọ̀ ní ìsìnàdà bọ̀ṣẹ́ àrùbá ni àwọn sọ̀rọ̀ àgbàdì sí pé asma wọlé sọ ọ̀dà náà Aisha wa ń bẹ ọwọ́ àléyà fìyà bọ̀rẹ̀ pàpà àwọn aṣọ tó fẹ́lẹ́ ló wà lára rẹ̀ ànábìwá sọ pé ẹ àfúnà ìmọ̀lẹ̀ mọ́ra obìnrin tó bá ti bàlágà tó ti bàlágà tó ti ṣàyẹ̀dọ̀ lam taslo mi yahilla an tọrọ mi ha ayọrọ mi ha illa hàdà wà hàdà kò tọ́ kárí lára rẹ̀ ju eléyà tẹ̀lé lọ ojú àtọwọ́ àdéhùn tó kọ́ màní tẹ́lá wo bí hadisi yẹn ẹ́ rí i pé wọ́n á mẹ́ pé Khalid ibn Durayk ana Aisha ta hmm? lẹ́yìn ìgbà tí Abu Dawud wá má dìde àtàwọn akọ ìparí ẹ̀ àwòrán rẹ pé àdìsí kọ mursal ni ní anna khalidan lam yudrik aisha khalid bá aisha tó bá yẹ pé pẹ̀lú definition táwọn sọ ń pa mursal ni kò yẹ kí aisha hàn bí islam ẹ̀wọ̀n sáà tó wí ha ìwà tó bá yẹ kí aisha bá tó wà nínú islam rẹ ní ìgbà mursal ni but ntí àwùdá ọdún ìpè mú pọ́sẹ̀ ló mursal pé kálídù wà bẹ́ẹ̀ kálídù bá wà nípa ọ̀dọ̀ àìṣà àmọ́ kálídù bá àìṣà tó mọ̀sà tó gbé mọ̀ kọ́tẹ̀ tó ẹ̀ máa rí inú ọ̀rọ̀ wọn náà bẹ́ẹ̀ tí wọ́n máa lo mọ́sálù fún mọ̀ kọ́tẹ̀ tó kéyìn ká nóòtì ilé yẹn náà káwọn àwọn àṣẹ fáṣẹ wọn ti tà wílò ọ̀rọ̀ pé ah bọ̀ kí ni èsì mọ́sálù gbà ń bẹ tán máa ń lò tí wọ́n lo mọ́sálù fún mọ̀ kọ́tẹ̀ mọ̀ so gẹ́gẹ́ bí àfa yìí ẹ̀dùtòrò sọ̀hán ọ̀nà sọ̀hán ti sọ àwọn wá ní ipe mi àtàwọn ẹ̀sọ́ kọ́ àlùmọ́sọ́lù ń dàlù kọ́ hàwọ́ òtún yìí wọ́n ní wọ́n dàkà tó omi sọ́rọ́ tẹ̀lùmọ́sẹ́lù ó wà àlùmọ́sọ́lù ń dàlù hàdìsí pé ìdìmọ̀ sọ yìí lókè pé tabasa ti já ẹni sìn lẹ́yìn tàbí wọ́n ní wọ́n sọ̀rọ̀ àwọn àwọn kìlọ̀ àwọn ní hàdìsí àmọ́ àlùmọ́sọ́lù ń dàlù kọ́ hàwọ́ òtún yìí ọ̀rọ̀ àwọn oníṣẹ́kà àtàwọn ní òṣù mọ́sà pa áhùn ìdálẹ̀ lẹ́bíṣẹ́ mọ́sà lọ́dọ̀ tí wọ́n ó fẹ́ jù báwọn lọ fa inda hum anna kulla munqati'in mursal ala ayyi wajhin kana fi kaw eh gbogbo tó wù kí n tọ́lẹ̀ bá ti jẹ́ gbogbo munqati'in mursal wa hadha mazhabu al-khatib aidan dárí sí àtúfáyà but tẹ́bá wo sáwì ọ̀rọ̀ yóò correct títí ká ní lọ́dọ̀ àwọn onífòkàn àtàwọn oníṣòro ni pé àwọn ò lọ́dọ̀ tiwọn ò annapola mọ̀kọ́tì mọ́sá aláwọ̀ kan ìtọ́fà wò ó I'll give an example Abu Dawud tóun náà pé mọ̀kọ́tì ẹ̀ mọ̀sá tó ká ló pa àwọn fòkàn àtàwọn òṣèlú yóò lò ní correct ìtumọ̀ ẹ̀ ní pé àwọn oníhàdí ti mọ̀ sí ìtura wọ́n á lè pé lè ló pọ̀ jù nínú nǹkan tá à ń sọ méjì ló wà lọ́dọ̀ wọn then ká sì lo tẹ́lẹ̀ bí àdéhùn ṣe rí àwọn èébì mọ́ destination púpọ̀ ju ìtìlákọ́sì lọ kò sí lọ́dọ̀ tí wọ́n pé kí ni hajjumusa kí ni tààrà hmm. wọ́n kàn ṣe ìtìlákì lu ádámùkà tó mẹ́rin sí wọn lè kó síbẹ̀ àwọn èyí sábà ṣe tàdíìlì tó bá àwọn kòkòrò àtàwọn òfin fáwọn ìṣẹ̀lẹ̀ àháàtì wọn so ìyẹn báyìí so náà nǹkan á fẹ́ sọ lónìí ni hókùmùhù ìdájọ́ àdìsí olùsà alimọ́sálù fìlàf àdìsí olùjẹ́mọ́sá fìlàf nípínlẹ̀ dọ̀ẹ́fún mọ̀tò dọ̀ẹ́fún tí ó sì lifadihi ṣartan ní shurutil maqbul tòkó náà àwọn jẹ̀mú tá a máa fi ń gba rìwáyà tá a ń gba hadith òun ní kí ni ìtìsọ́lù sanad fòmù sáàlù sàfẹ́kù sàkùn kò ní ìtìsọ́lù sanad àwọn shurutil hadith sahih mọ́tò sàfẹ́kù ẹ̀ yóò jẹ́ lójú aláwọ̀kọ́ nkẹfà wà ní. wọ̀lẹ̀jáàlì bihadar rawi al-mahdhur ẹni tó bá àdéhùn ìwà tá a àmọ́ àmọ́ ń parẹ̀ ṣùgbọ́n sígbà kan ti yọ kú àfẹ̀kẹ́ máa hálò wọn ò dápọ̀ ẹ̀ sáàtò pé á ah, ṣe ń sékọ̀ ní lọ egbò ló jàhálà náà tó wà lára méjì tí musa gbọdọ̀ fi jẹ́ dọ̀rẹ́ ẹ́ àbí lẹ́tìmáàlì anyakuna mahdofu gbẹ́rọ̀ sàhàbí possibility pípẹ́ nǹkan yọ kú mi ò ní jẹ́ sàbí ẹ̀ bá ti sàbí bí lẹ̀ dá ẹ̀ bá ti sàbí ẹ̀ bá ti sàbí ẹ̀ bá ti sàbí ẹ̀ bá ti sàbí sọ̀tún àti sàbí la bá sọ pé ọba gba yín bọ́ sẹ́ni sàbí wọn yọ kó wọ sàbá rẹ̀ sílẹ̀ ọ̀hún lórí kò yẹ ká tún ní iṣu pẹ̀lú ẹ̀rẹ́ wọn. èsì máa lò kò lè má jẹ sàbí òun náà wà. wà fi áàdì hàl hmm? sọ ní situation yìí tó yẹ yẹn kú tó sì má jẹ sàbí kọ́ ò yà sámi lọ ẹ̀yẹ kú náà bọ̀ ẹ̀ o sì fi ẹni tán yọ kú nǹkan kó yẹ bọ̀ ẹ̀ ọ̀wà. lakin na ulama min al muhaddithin ẹ̀rì tó sọ pé alimọ́sálù fil afu nípìnlẹ̀ ṣùgbọ́n àwọn àfa nínú àwọn oníhàdíṣe wàgẹ́rìhì àtàwọn tó yàtọ̀ ikhtalafu fi hukmi al-mursal wal ihtijaj bihi kí ni ìdájọ́ mursal àti sáyẹn ti ṣẹ̀lẹ̀ ìyàpá mẹ́mẹ́ لأن هذا النوع من الاستطاع nǹkan àfihàn sọ bẹ́ẹ̀ ni pé kí ló dé tó ti pé kò sí ìyàpá ń bi àwọn nkìtọ̀ àti yòókù tó tóbi mọ́sálù ló wá sábà tí wàá lè gbèsè sáàdì tí mo dọ̀ sálẹ̀ ìṣẹ̀lẹ̀ náà hàn bọ̀ kí ló ló fi mọ́sán lòun fi ń fa àwọn ní kékin lè á nà ha zà náà ọwọ́ àmì ìkẹtọ́ irú ìkẹtọ́ eléyìí tó wà ní mọ́sán lẹ́kọ̀ọ́ yàtẹ́lẹ̀ fún ayé ìkẹtọ́ in áhà sàn òun yàtọ̀ sáwọn ìkẹtọ́ yòókù wáyé lè á nà sáàkẹ́tọ̀ mi ní fàhàdìyà sábàdé ní àkúkú ní ìdìbọn bá fi wọn ní ọ̀nà tàǹkú ní mọ wádìí pa wọn ẹ̀hẹ́n so yóò máa fa ọ̀nà méjì ẹni tó ń bá rí wípé ah, ẹ ní òtò rọ̀ yí dáadáa o wípé nísìnyí tí mo bá rí èèyàn tí mo tó wà ní ìkìbárì tàbí ọ̀pọ̀lọpọ̀ ìwáyà ìdùn àwọn tàbí ló wá ti wà ọwọ́ àti ìrìsà táwọn nǹkan kan mi bá sọ̀pọ̀ tí tádé mi bá wú ọkàn mi ó sì ti pé máa lò títí kan ká nígbà tó pẹ́ ní yìí gan ní ìfihàn àgbà àwọn tàbí ni tàbí náà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àti ìfẹ́ pé gbogbo ẹni tó ń kó lè kó yọ kó yọ tàbí ni ó jẹ́ màá fẹ́ pì sí pé ní iṣu pẹ̀lú ẹni tó yọ tàbí ni ó jẹ́ dẹ́sà pé nkìtọ́ wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe pé mi ò ní ní iṣu pẹ̀lú títà adé fún ara rẹ̀ tí kò bá hádìsà ìṣẹ̀lẹ̀ tó ń rìpọ́tù kò bá kò sì dápẹ́ ní ìsìn tábù òrẹ́ rà bá sọ àwọn adé nàtọ̀ kéjì kọ́ra gbogbo nígbà fúlá nígbà tó sọ káíbà rẹ̀ àbúrò rẹ̀ àti wá bá nàbí tó ó sì lè mọ̀ sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìfọ́ káíbà tọ̀sọ́ ọ̀rọ̀ sáré kan méjì bá tọ̀jọ́ tó fèsì nígbà mọ́ra mi pé a ah, ta ló lè kó jẹ gbogbo ẹ̀sọ́ òkú lè kó jẹ a ni musa ló sọ àbí sóru kí ní ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ní musa mo fẹ́ dápẹ́ nóòtì tí mo fẹ́ sọ ọ̀rọ̀ pọ̀ tá a sọ lórí ẹ̀ because ọlọ́run àlọ́ ọ̀tọ̀ ní nǹkan tó wà nínú tírà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ń gbọ́ àyíṣà àwọn tàríwà àwọn nǹkan kan tabagbọ́n nígbà míì nǹkan kọ́ wa kà ló lórí òfin náà ẹnìkan tá a mọ̀ àbí tá a tọ̀ ọ̀tọ̀ yẹ ká lè mọ̀ pé ṣé báyìí ìwà náà kíra hmm? wípé lòun fi yàtọ̀ sí ayọ̀ kẹta ẹ̀ káàkà hmm? ayọ̀ kẹta ẹ̀ tó yàtọ̀ sí wọ́n gbà pé kìlá áfírí lóòótọ́ ẹ̀ ara ṣòro tó gbé ara ara nǹkan tá a lè ṣe ọlọ́dún àmọ́ tí ti mọ́sá ta ló jẹ́ náà fún pàtàkì ta ló ṣe ìrìsáàlì náà pàtàkì lẹ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó ń sọ pẹ̀ kọ́dà àtà ṣáàtì yìí tá a sọ pé ah òun lórí jẹ́ ti mọ́sá hmm, ta ló jẹ́ náà fún pàtàkì lọ́dọ̀ jẹ́ ṣáàtì ló le jù níbi kọ̀bílì mọ́tò ṣáàtì ló le jù náà wà á é má àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kọ́ kì í ṣe gbogbo mọ̀rọ́ sí ìlú ìtàwé gan-an but opposite la máa ń gbọ́ àárò kí bíi tó bá ń ṣe níṣó mọ́sálò bíi ẹni ọ̀dà dọ̀ẹ́sì náà lẹ́kọ̀ọ́ yẹ́wò tó bá ta ṣàlàyé ọ̀rọ̀ pé ta lè lo àdéhùn dọ̀ẹ́sì ìfàdọ́ yìí náà ọ̀pọ̀ ni tí a máa ń gbọ́ ọ̀pọ̀ ni tó wà nù tó wà nù síra wọn kò àti sàlàyé lè yẹn kọjá so ipe torí pé lẹ́yìn fáàkì tàbí nù gáàlì ọmọ yẹn kò ní sàbíyà wà sọ hábàdù kó lòun òdòdó látàdóró ádámù márì pàtì ikú máa ń sọ wàá fọwọ́ tá lẹ́ni tó dúró déédéé tó ń jẹ́ yẹn àárẹ̀ wọn ní parọ́ so àìmọ́mọ̀ wọn kò pàfẹ́kì tó tó bá wá rí rẹ̀ sàlàfàtò àkùwálì hmm? tá a bá fẹ́ sọmaláìsì kílò pínú àwọn àfáà nípa musa mẹ́ta ẹ̀yin wọn kọ́kọ́ lè fún ara kí n tó kà á mẹ́ta bẹ́ẹ̀ ni. Hello. lọ́gbà mi ò tí ìyẹn jẹ́ ìsinmi lọ́gbà. ọdẹ tó bá lè dúró dèmí tó bá ṣe lọ́gbà tó bá ṣe lọ àwọn akla. so uh-huh. so wípé kábíyèsí bá sọ tó máa rí ọ̀rọ̀ àwọn àpá Abu Dawud al Abu Dawud rahimahullah kí ló kọ Abu Dawud. Al-Imam Abu Dawud kí ló kọ. ọ̀gbẹ́rì gbàgbé náà ló ń Abu Hanifa Abu Dawud. Ṣé àlùwá ìdúlẹ̀ bọ̀lá àdìrí àbú sálìm suleiman bọ́n aṣọ asèjìsàn suleiman bọ́n aṣọ asèjìsàn asèjìsàn ní kùnlá ìlú àbúrò àwọn ìfọ̀nà afghanistan. so abu dawud tó ṣe súnà súnà abu dawud yìí má di ní pé kí ni tó gbé súnà kalẹ̀ sí kí ni àti dàwùdù fẹ́ fi súnà náà àti àwọn àhádìsì wo fẹ́ kó sílẹ̀ àhádìsì yìí o ẹni tó jẹ́ bíi black scientist kí n bá a sọ àwọn test tí dọ́kítọ̀ ní hmm? dọ́kítọ̀ ní nǹkan míì tí ó fi kún o <laughs> òun yóò padà sọ diagnosis These are the tests that are common with doctors, and this is how those tests are done. Olùwà tó ṣe dọ́kítọ̀ rẹ ní oṣù fún àgbọ̀kọ́ tó dọ́kítọ̀ ní olè. Hmm? Alfukoha àwọn làwọn ń lo ẹ̀rí àwọn ní hadith. Tàbí gẹ́gẹ́ bí wọ́n ti ń lo hadith wọn lo Quran. So kí wọ́n á lọ́kọ̀ to make your work easy because ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀mọ́ ìsinmi àti ìsinmi àwọn ọ̀nà tó ṣe ẹni pé ẹ máa sọ ní ẹ̀mọ́ igbó wọ́n wẹ̀lẹ̀ ẹ́ ló fi ń sọ sọ ìgbà tó ń dà ó gbọ́ àwọn àádìsì yẹn jọ ó wá ṣe tírà kan láti fi ṣàlàyé kí ni tírà àwọn yìí dálé lórí sọ́nà àbùdá ó tẹ̀wé àbùdá ó lè wá ṣe tírà kan tó fi ṣàlàyé kí ni tírà àwọn dálé lórí kí ni ọ̀nà ìlànà ó bẹ̀ kí ni àwọn pé tírà náà ni risalatu Abi Daud ila ahli Makkah hmm? risalatu Abi láwọn sínú àbìdáwò kan tẹ̀ níjọ́ mo tẹ̀ wọ́n máa ń tẹ̀ síra yẹn náà máa ń pa sínú àbìdáwò sọ̀tún nínú ṣàlàyé pé tọ̀ tó bá rí inú síra mi nìsín màmá kánà sí ìní wá ṣẹ̀dídì bàjẹ́ tó ẹni àdìsọ̀ pé sọ bá ti wà seriously weak màá ṣàlàyé because ìní fẹ́ kẹ́lì kankan tó jẹ́ pàtí ìkógbà kan jẹ́ kótó lè lè wọn pé ẹni lè dùn àwọn eléyìí ṣe manage tẹ́lẹ̀ mi bá support ẹ̀ mọ́nù kọ́ báyìí so in that respect tí wọ́n bá bì í ẹ máa wọ àwọn kíní yìí o ó wà technical díẹ̀ díẹ̀ àwọn èèyàn ti attention sí. tí Abu Dawud tó bá fẹ́ kó tíra súnà ìjọ ti ń sàlàyé báyìí yóò Abu Dawud yóò máa àti mọ́ àfàkè yóò àti báwọn fòkàn á ṣe àti ju báwọn màhàdìsún ṣe àti wọn bọ́sì àwọn ló fẹ́ ṣiṣẹ́ nígbà Abu Dawud fàkè ìlú but òun fẹ́ fún àwọn àádìsá àwọn ọ̀hán lò irrespective of pé tí wàá sọ̀rọ̀ àbí kò wàá sọ̀rọ̀ ní pé tó bá bi ẹni tó jẹ́ hànàfí yóò fàdí sí iṣẹ́ rí ok tó bá bi ṣàfihàn àwọn fàdí ìṣẹ́ yàn gbogbo ẹ̀rí báyìí torí ẹni pé lọ́pọ̀lọpọ̀ gbàgbé ẹ̀ tó mọ̀ ní ṣe jásùn báàbù máa ń náà tí a kọ́ mọ̀ àbùdá òdò wa ń sọ ń bẹ̀ bá mi wí o ó rí inú tíra mi yìí náà kọ́ tí mú mọ̀rọ̀ sí ìlú jáde mọ́sá hmm? tó máa rò pé àá sábùdá òdò náà lo mọ́sálù ní ṣẹ́gbẹ́ mọ́sálù ní ìsìnájú ọ̀rẹ́fẹ̀ kan kò fẹ́ kan ní ọ̀sọ̀ tó méjì tó fi wà ń bẹ̀. níbi ìsára sọ̀rọ̀ dáwọ́dà láàlì maka àbùdáwù sọ pé wà á mọ̀lẹ́mọ̀rọ̀ sí ìlú. Hmm? sọ̀rọ̀ àwọn mùsàlù tẹ̀rín yẹn àkọ̀dùkánà àkàrò ìkòlámà kọ̀dùkánà àkàrò ìkòlámà àkàrò. kọ̀dùkánà àkàrò ìkòlámà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà yàtàjúnà bíhá fi màmá bọ̀. àgbélébùn kìíní táǹkà yìí yàtọ̀ sí nǹkan táwọn yẹn lórí. aksaru ulama yahtajuna biha fi máa mọ̀bà ọ̀pọ̀lọpọ̀ àpá. káàdì á but ilé mọ́ ọmọ ṣe ìdíjà pẹ̀lú ẹ̀ ṣé kò ní ìdí táwọn ni. ẹni tí ń sọ yìí náà mọ̀ ní ìṣètò oníhàdí yìí ni. ṣùgbọ́n sọ bí wákè ìṣeré pé o ò lè bá àbùdá òbí tóun bá fẹ́ kó àdìsí jọ fáwọn kòkòrò ọwọ́ arímọ̀rọ̀ sí ẹ náà àárí tó kó jọ ní èsè iṣu torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá yàtẹ̀jú na bí á fi máa mà wà. ẹ wá máa dákọ̀ àwọn àpá tó dákọ̀ mẹ́sì Sufyan Thawri wa Malik wal Awza'i ẹ wà àwọn ọkọ̀ tó dákọ̀ yẹn. مثل سفيان من سفيان الثوري ومالك والأوزاعي ليس في ذاك هو كمية تسالي عن تاكي موالة تسالي سفيان الثوري فقيه محدث فقيه يقول سفيان الثوري فقيه يقول nípa so sẹ́wọ̀n táwọn oníhàdí ìṣòfẹ́ kan fi sábọ̀ àníbá so sàbùdà òdù fẹ́ sọ fún ọ pé kó fi hàn pé nísìn àwọn kòkò ha fi fi axel amfor lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá tàn kọ́ ha wà ni wọ́n ti ṣe ìdíjà ìtọ́jú mọ́tà tí ìṣòfẹ́ ọ̀sọ́ ikú rẹpítẹ́ǹtì àwọn ará kúńfà Malik kó rẹpítẹ́ǹtì àwọn ará Mẹdínà àlàózáì kò rẹ̀ sẹ́ni gidi àwọn ará sáàmù tọ̀tọ̀ bá báwọn lè bá ṣe ìtìjáde pẹ̀lú ẹ̀ àwọn olóògbé yọ kó. àtàjà àṣàfẹ́ iyọ̀ rahima ọ̀la títí sáàfì yìí ti dé pàtàkàlà máa fi dáa ọmọ sọ̀tà kò yẹ kẹ́ máa lo شهريات نعم فعل شهادة أبو داود العقل عند الفقهاء kìí ṣe mọ́lẹ̀ kiri kan wọ́n ní àlẹ́yà lèyìn mọ́sá wọ́n lè kọjá àlàńbẹ̀ o ṣẹ́wọ́n mi wọ́n lè kọjá àlàńbẹ̀ o kan ti tàwa fò pé kọ́dà àtàrú mọ́sá tó yẹ kan ti di ìtìjáàjì lọ́tọ̀ fi ṣe ẹ̀zámpù rẹ̀ wọ́n dàbí kí n sin ládìsí jẹ́ musnad tóun náà ní nkìtọ́ kankan àbí ṣé ládìsí ò bá ní nkìtọ́ ṣé omi tó jẹ́ sọ̀rọ̀ kò mí ta ìsinadù rẹ̀ wà mùsàsílù eléyìí gbélé eléyìí gbélé ṣé wọ́n tó fún pé a ah, ṣe lágbájá jẹ́ sẹ́kọ̀ àbí tó náà òdì fáfá àdìsí jẹ́ mùsàsílù kí n wá sọ pé tó gbogbo mùsàsílù bá ti rí náà ní ṣe ìtìjáde pẹ̀lẹ́ kọ́lá ló sọ yìí bẹ́ẹ̀ náà ni kí n sọ pé tọ̀tọ̀ bá pé ní ìsìnkú kí n ti jáde pẹ̀lú musa kan tó gbogbo mọ̀rọ́sìn náà ṣe máa fi ṣe tó lè rí kó sáàmù ọ̀rọ̀ sórí kan bẹ lọ́dọ̀ àwọn ní hadith sábà pé òun lọ mú ń kára ni wọn. àmọ́ àwọn fùkọ̀ ha the same èyí tí ó gbé yìí tó wà sọ èyí náà tó gbé yìí tí ń jẹ́ mú ń kárò sí torí pé ẹnu tó kàwé gbà tẹ̀lé tàbí yìí ni sọ̀rọ̀ kí sàbẹ̀ lè kú. so ó rí pé aslul bil mursal lọ́dọ̀ àwọn fùkọ̀ ha kò fẹ́ kan pamọ́ òun ló pọ̀ jù ó ní àwọn ọ̀rọ̀ kánà opposite la máa ń gbé. so náà tí wọ́n dá sọ̀rọ̀ ìwòlámà àtàjà àṣàfi ìfàtàkálà fi dálé àtàṣà àfi ìtàlẹ́ ìtàkálà fi dálé kò dá gbogbo sáré ó yé ní tẹ̀lé adẹ́ka alimaka ló ń bẹ̀ máa ka àdìsálà ṣáàfẹ̀ àdìsálà náà ṣáàfẹ̀ ibi tó ti sọ gan-an gbogbo tá a padà sọ lẹ́yìn ọ̀rọ̀ náà ṣáàfẹ̀ là ń gbé kẹ̀lẹ́ kẹ́yìn báwọ̀ rẹ̀ báwọ̀ rẹ̀ kàwé tó bọ̀ bọ̀ yóò rọrùn ká present opinion ṣáàtì yìí pé ìmáàmù ṣáàtì yìí gbà mọ́sá á ní ó límìtì ẹ̀ pé ó gbà pẹ̀lú mọ́jẹ̀rẹ̀ ó límìtì báwọn eléyìí ṣe ń lò ní. ọ̀tọ̀ ní báwọn ní hadith consider pé ó ní ẹ̀kẹta ọ̀tọ̀ ní tó bá ka ìtìjà ọ̀dọ̀ àwọn kòkò ha báwọn ṣe ń lò àwọn èèyàn dà papọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí àbùdáwò kò dákọ̀ yìí sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jẹ́ kò kọ́ ha náà tó jẹ́ mọ̀hádìsó. sọ̀fẹ́ àná sọ́ọ́rù máàlì àti àlàọ̀dà. so ọ̀sọ̀ ni kékeré sọ fún ìdíyà àdéhùn yìí ó gbà tí mo wo ìsúnáàdì kò wà fàáyé. ọ̀sọ̀ ni pípé tí ń sọ sọ́nà mi ń bẹ tó kú bẹ̀ kó wa mẹ́sì. iṣẹ́ fàkè ó fẹ̀ ju iṣẹ́ mọ̀hádìsó lọ nígbà míì ṣẹgbọ́n mi yé a good example ní ìsirà yìí èyí tí mo fún ilé example yìí nínú ọmọ yìí ti pé ẹ jọ ò ká lè fẹ́ bí ìyàwó mẹ́rin lọ nẹ́ẹ̀sì àlẹ́fẹ̀ mẹ́rin kílẹ̀ rí kílẹ̀ rí pé àlẹ́fẹ̀ bí ìyàwó mẹ́rin oyè kó ti àyà wọn kì í mọ́ta wà lọ́sọ̀rọ̀ nìkan ọ̀tún kó ti àdéhùn àdéhùn bẹ̀rẹ̀ láti kó wá kó tàbí lè dèrà nǹkan náà àdéhùn dèrà nǹkan jọ yóò fún wà fàáyé. ṣé ìtumọ̀ ẹ̀ ní pé tí o bá ti wà sọ ìfọ́nà kan la fi lè fún bẹ́ẹ̀ ni iṣẹ́ oní hadith lásán ni pẹ́tọ̀ hadith yóò wà sọ yìí kò sọ fún apẹ́tọ̀ iṣẹ́ àjọ ní hadith yìí wí o kò lè wà sọ yìí fún mi láti ẹgbẹ́ òní kò sáà níbọ̀ ọ̀hún ẹni kò á nì máa. àwa ti wá kà pé iṣẹ́ oní hadith yìí pé ó ṣe ohun fífi ìpapọ̀ ẹni tó àwọn ju ẹnìkan ní ṣe kúrò lé lórí. ẹ wọ́n mi ẹhẹn so now ẹ wà á rí wọn kí àwọn àti ẹni tó bá jó ní hadith tó wá jẹ́ fàkíyè papọ̀ tó ń pèsè méjì tó sọ yóò wá ní wọn bẹ̀rẹ̀ hadith hadith tó ń bẹ̀rẹ̀ lánàá wà sọ̀rọ̀ lákìn àlẹ́ ìlà àwọn onímọ̀ mamadu wọn pé àmọ́ lórí nǹkan tábí tì í wí náà ní iṣẹ́ wà pé àmì fẹ́ ju ìyàwó mẹ́rin lọ sórí pé èjì fẹ́ kan lọ èjì nífẹ̀ẹ́ àwọn àgbàlejò rí ni àlefáyà france rí lèmi tó tó kì í ṣe kí n jẹ́ tán láti sọ pé ìgbà wa sọ èyí tó bá jẹ́ tán èyí tó bá jẹ́ tán ìfún kò kó kò dájọ́ tán. mistake yẹn ká ká correct ẹ̀ ká correct ẹ̀. òǹkọ́ òǹkọ́ ní sàlùbá ní sàlùbá ní àwọn ń kó bóòtì tẹ̀síhé tàǹtí àti àwọn ìpapọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ṣe ń tiwọ́nù báwọn tó bá dé pítọ̀ àpé ọ̀wà sọ̀hé òṣìṣẹ́ lówó but àwọn ní àdéhùn ṣáàdé tí wọ́n sọ wọ́n sọ ó wá ní gbogbo àgbẹ̀ bá bi pé ìwo lòún fi sẹ́ẹ̀sì nítorí ní wàsọ̀rọ̀ ìnàdí ní sẹ́ẹ̀sì bóyá kí ló bá nìgbẹ́ kan ní oní táàbì yìí kan máa ń gbé. ṣé ẹ gbọ́ mi yé ẹ dábìrin ló tọrọ yìí wò dáadáa àwọn onímọ̀ fi sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ẹ̀sìn ò lé but ojú táwọn èèyàn fi ń wọbẹ̀ lójú hmm? fún ẹ lé ẹ̀yìn tí ń fún ilé example nìkan another example alpha ta ṣe lọ yìí wọ́n pe kí nìkan ní àtàrí àtàrí kò ní pé níjọ́ àràfà táwọn yóò máa ń nílùú yẹn tí ẹ náà wà pé alẹ́ yẹn á fún táwọn yóò á kó jọ sí ẹ̀yà wọn ti láyé rẹ̀ lásán àwọn aláàbò ń kékọ̀ọ́ àrùn ti gbọ́ sí àwọn ọmọ àwọn sọ̀rọ̀ lọ àwọn kò kíní ìní tààrí. náà tí mo bá bí wá pé àtẹni tí ò sí ní àràbà ó nà lọ mọ́ṣáláṣí kí ni ìdájọ́ ẹnìkan lọ kan. Ah, but abdullahi bin abbas ṣe ní basfa amr bin horeif ó ṣe ní kúfà ẹgbọ́n mi èyí tó ní hadith yóò máa sọ ni pé níjọ́ tẹ́ ẹ bá mú hadith wá ní ìfẹ́ wá ní ìṣẹ̀ má nàbí yóò ní ara hadith mọ́kàn tó bá sọ tó bá òun ò bọ̀ sọ dájú ẹ̀ ó lè fún mi pé ní àdéhùn mú kárí ìgbà fún mi sọ sáà àwọn tí òkú bá ní èjì lọ papọ̀ ẹ ọwọ́ yẹn ò lọ ó di láwọn ẹ̀mọ́ títí láta ibi kó o fi tì sí pálẹ̀ bí ṣe iṣẹ́ tèmi mu èmi wá di ilé ìwé ah, ah, ah, ìlànà yóò kọ́ ànàmì ìyẹn sí pàtàkì sí mi má kì í kàtí ọ̀dọ́ kan náà bí tìdáwọ̀ yẹn bọ̀ pé ìbò ní tẹ̀wá ṣe kò sọ pé bóyá tí ó lè ní o òun làwọn èèyàn ti ń gbé papọ̀ síra wọn. nísìnyí báyìí ìmọ̀ bàbá mi máa ń balùwà ṣe máa ń bá ìmọ̀ bàbá mi ó aládìsí mi tó aládìsí mi oníṣẹ́kì mi ó ní gbogbo ẹ̀ ní wọ́n máa lọ sọ̀rọ̀ ìjọba. tó ẹ lè rí hadith sẹ́ńbì máa máa tó sọ pé hadith mọ̀nkà ní bọ́ tó bá kàn rọ fẹ́kẹ́ tó fi tádìsí yẹn gbìyànjú lórí a good example ni ọ̀rọ̀ pé sáà lè ṣe alẹ́ alẹ́ ké kùrùsí alẹ́ ké sọ́tù káàkiri jọ̀ọ́ ìmáàmù ọ̀dùnlé sàlàyé kó ká hadith yìí ṣọ́ọ́bà ló kọ́ rẹ̀ kìnnìkan ní kọ́ rẹ̀ ká mọ̀ọ́kú ló ní kàkà but sáré bí ọlọ́sẹ̀lọ̀ ṣe iṣu yìí ò le tó káṣẹ̀ máa wẹ́rì kò yẹ kùrá rẹ̀ sọ́rọ̀ káfí ó jẹ́ lòún gbé sí àwọ̀ wa jẹun àmọ́ sábù kan lóbì àmọ́ ní hajj kan lọ́bọ̀ yìí yóò wá mú nǹkan mi wá. a wà á ní pé ní tó bá fi mú tí ìmáàmù àwọn bá fi èèyàn lè ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní two things entirely two things entirely ọ̀tọ̀ nígbà tí yàrá bá àṣùwádé ọ̀tọ̀ nígbà tó bá àṣùwákè ọ̀tọ̀ nígbà tó bá àṣùwádé tó ń sókè ìrẹsì gbogbo àwọn afáàdì wọn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní àdéhùn mọ́ ọ̀kan báyìí àdéhùn àtẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ló kàn báyìí àbí tọ àwọn tó ń jẹ fún kọ̀ọ̀hán náà kọ́ èèyàn díẹ̀ ló kàn báyìí àdìsí mọ́ fẹ́kẹ̀ àbí ó di méjì tọ tó bá ti wá rí bẹ́ẹ̀ ó ń kálukú máa ń bómi tó bá wà ní àtẹni tó bá kàn báyìí méjèèjì nìkan ní máa ń yẹjú ẹ̀ ṣe kó báyìí ọ̀ká náà máa fi nǹkan tí wọ́n kálukú wà sọ ìsí wọn irú àwọn tá kún tó táwọn kún méjèèjì papọ̀ ní ó máa ń kọ́ ايه ابو داوود الله ابو بها رحم الله ابن خزيمة رحم الله ابن حبان رحم الله شافعي رحم الله مالك رحم الله فكما سوسو إذا ما بيو تمايل ذات إن كان بيو الإمام بخاري ولا هذا الإمام الإمام البخاري محدث الفقهاء وفقيه المحدثين muhadisu fukaha wa fakiru ni muhadisi ṣé ń jẹ́ tán bá káwọn fukaha jáde báyìí ní ìwọ̀n muhadisu pé hadisu lè láyàṣẹ hadisu lè jẹun láyàṣẹ hasan hadisu láyàṣẹ hara sahih tọ́ na muhadisu fukaha nù gbà wọn. tọ́tọ́ bá dé àwọn aládìí ti tán ní ìṣẹ́wọ̀n tó tọ́ ààrẹ hadisu lẹ́dọ̀ wà sahih nínú akéké wò fún hàtà hadisu tó jẹ́ sahih nìkan kì í ṣètùmọ̀ tó fún yẹn kì í ṣe kíkẹ́ ẹ̀ o gbọ́dọ̀ tú títí takò jù ọ̀nà tá a ti ṣe ìtìjáde fẹ́ ju ọ̀nà tẹ̀sí àtẹ̀lé nìkan lọ ẹ lóòtú pọ́ìntì yẹn olóńpa gbogbo kiri wàhálà tẹ̀lé sáà mọ́fà fúnra yìí ẹ yàní àlàámàlì ẹ áwùsà nínú tẹ̀sí ọ̀tẹ̀lẹ̀. Gracias. ok ẹ lọ gbà bẹ́ẹ̀ mhm. so pé so ẹni máa rí àwọn ní state media tó wá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láwọn yóò ṣe ẹni mi ò tún wá mú un wípé a tó bá fi mú un ní tó bá fi mú un tí màmá àmọ́ ní tó bá ti mu tí màmá àbúrò àwọn bàbá lókè tọ́kùn yẹn lè ṣe nǹkan yìí ó lè pàdé ìsìn wá sọ mí lọ́dọ̀ rẹ̀ nù. Ah, yẹ sàmì tún ṣe pé hadith pé kó jẹ́ bá ọ̀yẹ́ fún yóò fi fíà because question ni pé ta ló sọ fún ọ wípé ọ̀nà hadith nìkan ni màmá àmọ́ ló fi mú opinion. yẹ ẹsẹ ti dá papọ̀ náà hadith ni bẹ̀rẹ̀ mi sọ pé yóò jẹ́ dọ̀ ẹ̀ kọ́ ẹ̀ wíyọ̀ rẹ̀ ah no pé n tó fi mà kó jẹ́ sọ àhíyè ni pé ìmáàmù ọ̀dọ̀ ìsájà bíi ọ̀tọ̀ ní amílà bí mọ̀tàdọ́hù ó yàtọ̀ sí ẹ̀ẹ́dájàbí. pé ntàdí sì yẹn wí náà lòpínìọ̀ tó padà ní ó yàtọ̀ sí mo ṣe ìjà ìṣọ̀lá àdé ìṣẹ̀lẹ̀ gan. gẹ́gẹ́ bí ìzáàmù fún fún yín pé ní ìsìn báyìí tí wọ́n sọ̀rọ̀ sọ̀tọ̀ sí ìyàlẹ́ fẹ́ bí àwọn mẹ́rin lọ ní sọ pé tẹ̀ la. àmọ́ tí àdéhùn gẹ̀ẹ́ lánàá ni má amadu ti tẹ̀ rí rẹ̀ no. àdéhùn gẹ̀ẹ́ lánàá lọ́dọ̀ rẹ̀ bọ̀yìn ṣùgbọ́n àlẹ́ ìlà fàtíyì tí fàtíyì dé sẹ̀rí pọ̀ ju tí wọ́n ti fi consider lọ. so but mistake ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èyí mistake ó ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ muhammed tó ń bá rí láì lórí àdìsí nìkan mistake ó ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ fàtíyì tó ń bá láì lórí àdìsí tí wà sọ̀rọ̀. Hmm? mistake ni wa láàrin méjì so ìgbà tí wọ́n lọ bá gbà tààrí ìfà ah, náà ọ̀lẹ́gẹ́ kékeré nǹkan tábìlì àti nàfàṣe tábìlì fún òrèje ìtumọ̀ ẹ̀ ní pé àwọn ilé ìtajà ó ti ṣe wọ́n wá tó sọ fún pé ah but ṣé ẹ̀ bá dé tàwọn yóò padà mọ̀ pọ̀ mọ́ta lórí sọ́pọ̀ inú àjọ àwọn ti di. sàkóso pé ìdá tiwa ni ọ̀tọ̀ táwọn òwò pé àwọn kò lọ́rọ̀ ànábì náà èyí sọ́dọ̀ ànábì nìkan làwọn fi ń mú àwọn àdájọ́ yìí pé iṣẹ́ ibùdó àbáṣe ló lọ́wọ́ wọn ní bọ́t kílẹ̀ rí yẹn náà bíbí ìkílẹ̀ rí rẹ̀ because orin tó fẹ́ wí yẹn ò ní rọ́nà lọ nǹkan méjì lẹ gbọ́dọ̀ note ọ̀tọ̀ ni pé kí n sọ pé ànábì sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì Ibn Abbas wá ṣe nǹkan tó kọ́ aláfàǹtì ànábì sọ màá ní ó Ibn Abbas ní wọ́n mọ̀ kánábì sọ ẹ wọ̀rọ̀ yìí wò ṣe ní fi ànábì sọ báyìí Ibn Abbas wá ṣe nǹkan tó ta kó tí ànábì sọ yẹn ara tí mo lè sọ tí ìbá kẹ́kẹ́ gba sínú àbá sì ni pé a ah, ó lè mú àbàfà náà dìbò ó lè mọ́ dọ̀dọ̀ àbí ṣé àwọn fẹ́ni tí mò ń lò yìí fún mi pé wùjúùd ẹ̀rí kan bẹ́ ńlẹ̀ tí mo ló lè mọ́mọ́ but the same evidence the same argument yóò ṣe é lò fún nǹkan tí nàbà gbé wà fàdà yóò ṣe pé mo ní ebi nàbà ti ṣe tààrí gbára ni a ah, ẹ ó lè mọ́mọ́ kí ló fi hàn fẹ́ mọ́ ó mọ̀ fàdà yóò náà ah. èyí nǹkan tó bá jẹ́ ìrìn tó kò lè dọ́jọ́ rẹ̀ èyí bá lẹ́bí ò ṣe òun mà yóò bù bọ́ wọ ní tí wọ́n bá fi mà òun mà ṣé ẹgbọ́n mi àwọn èèyàn dà papọ̀ ìmọ̀ bóyá ẹgbọ́n mọ̀ sọ yìí pé ọ̀tọ̀ ní kí n sọ pé nìsín àlẹ́sọ̀ sọ́lá sọ nǹkan báyìí wọ́n ní kan wá ṣe nǹkan tó takò ah, wẹ́ ò lè tẹ̀lé sáadé ń bẹ̀ nìkọ́ nígbà ìwọ hadith ànábì ní sáadé mà ẹgbọ́n mi yánu

kí n sọ fún yín sì pé wọn lá ah, ẹnìkan bẹ o àmì ìdẹ̀sán ẹnìkan Dangote ìdẹ̀sán yá Dangote mo fẹ́ kẹ́ nóòtì ọ̀rọ̀ amúrò wùjúdí àti amúrò àdàmì ẹ mo fẹ́ kẹ́ nóòtì méjì dàtí àdàmọ̀lẹ̀ ẹ̀lì àti àlẹ̀ ẹ̀lì mọ̀bìlì àdà ẹ àdàmọ̀lẹ̀ ẹ̀lì àti àlẹ̀ ẹ̀lì mọ̀bìlì àdà ṣé ẹ̀gbọ́n nínú wí àdàmọ̀lẹ̀ ẹ̀lì àti àlẹ̀ ẹ̀lì mọ̀bìlì àdà ádámù lè ẹlẹmẹ ní wípé ìyìn ní màá pa ẹ̀gbọ́n mi ṣé n bá mi ṣe ìlànà ní màá pa àkàkọ sọ pé kìíní mọ èmi kàn lè mọ màá wọn náà ń pè ní ádámù lè ẹlẹ ah ẹjọ́ o kẹbi mi fi ah ẹjọ́ o kẹbi kankan mi gbà ẹjọ́ a mala náìbi bàbá náìbi ẹjọ́ ṣé ṣé ẹ ṣé ẹ àbúkiri wá sí mọ́ṣáláṣí mi ò mọ̀ sẹ́ni mi ò mọ̀ yẹn kò sọ pé kò wá ìwọ sọ déédéé ibi tí ó yẹ ọmọ mi so tí wọ́n lò wọ́n yẹn ádámùlẹ̀ ẹ̀ mi lòlù ẹ̀gbọ́n mi tọ̀ ẹ jọ ṣé lágbájá wa mọ́ṣáláṣí kò wá àlẹ́ ẹ̀rọ ìbílẹ̀ ádámù because the second one is positive the first one is negative.

Hmm? tọ ẹ máa gbọ́ nísìn bí Dangote ṣe wà ká ní Dangote ní pa káwá ni, ah lágbájá ẹ Dangote ní rìfáínárì ó ní ṣúgà company ní ìtàn pé mo gbọ́ pé wọ́n ló tún nílé iléeṣẹ́ bàtà náà hmm? kẹ̀ǹtì mi sì kó súnmọ́ Dangote ọ̀gá ah, mi ò mọ̀ ẹ gbọ́ mi ó yàtọ̀ sí pé kò ní ṣẹ́ni tí ó bá sọ pé tí ó bá sọ pé kò ní ẹ̀gbọ́n mi ní kì í ṣe ordinary pé ìmọ̀ rẹ̀ nìkan ní ń sọ òun sọ reality tó belief wẹ́ẹ̀lì ẹni tó sọ pé I don't know sọ bí tóun mọ̀ dé ẹ̀gbọ́n mi ibi téèyàn mọ̀ dé ọ̀tọ̀ ibi téèyàn mọ̀ pé a ah, pẹ̀lú belief gbà kò fẹ́ kan sí ọ̀tọ̀ tó tá a bá ń sọ pé nígbè ànábì sọ̀sọ́lá sọ̀rọ̀ kan tàbí kan wá takò ẹgbọ́n mi di fáà wípé ànábì ló sọ táwọn tó sọ yìí báyìí amúrú ní wùjú bí nílé ilé ìfẹ̀kẹ̀tì wà ń lẹ̀ ó ti establish kí ní kankan eléyìí ló wá takò á ee tó lè mú takò ó lè má mà sáré sọ ádámù ẹ̀ tàbí now káwá ní tàbí ṣe nǹkan kan tánà yóò ṣe ọ̀rẹ́dì adam ló kẹ̀kẹ́ wálé kí ṣe wùjúdì kí wọ́n á ní ó wá ṣe kí wọ́n á ní àá ah, ó lè mọ́mọ́ padà bí ìṣòro àá ah, èwo tó lè mọ́mọ́ ìgbé ni adam ní kíní yìí kò fẹ́ gáyé sí sí àwọn lè mọ́mọ́ wò àìmá sí gẹ́gẹ́ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ kò sí ah, ká sọ fún wa nísìnyí pé Nàìjíríà pé ẹ̀gbọ́n pé ní wọ́n ní federal government ní ti ń fún kálukú ní one million nílẹ̀ yìí kò sí kankan tó jẹ́ bẹ́ẹ̀ wọn ò fẹ́ nìkan kan so ó yàtọ̀ sọ̀rọ̀ pé èmi ò mà ò mà bò mo kò sí so a lè lo ẹ̀rí torí rẹ̀ tó pé ìyàtọ̀ mẹ́mẹ́ làwọn afọwà ní ádámù lẹ́ẹ̀mí lẹ́yìn sàrẹ́lmán bìlà ádà ádámù lẹ́ẹ̀mí lẹ́sà elman ìlànà òun náà là ń lò láti ń tápù àwọn èèyàn tán fẹ́ kó ẹrù ńláńlá bu sáyẹ́ǹsì ibi tí n bá sọ fún ọ nísìsiyìí pé yóò rọ àwọn ìgbìmọ̀ pé ṣé màláìkà ń bẹ̀ kó o ní kò sí ní kíní wáyé o ní kó o pé sáyẹ́ǹsì ò tí ì prove ẹ̀ fún àwọn lẹ́bù sáyẹ́ǹsì ní adábòlè ilmi nìyẹn náà ń tó yẹ kó wí ní ṣé ó ti proof otherwise ni ẹ̀gbọ́n ọ̀tọ̀ ni kò tí ì proof kó exist ọ̀tọ̀ ni kò ti proof otherwise tó bá proof otherwise a step further tó kọjá Adam òun ni alẹ́ ilmu Adam ní lẹ́yìn ìgbà tí mo wá díẹ̀ tán mo ti kó exist ó yàtọ̀ sí pé mi ò mọ̀ kó exist. àlè mistake ni ó jẹ́ fún nǹkan tó ṣe pé ádámù gangan nìpínlẹ̀ rẹ̀ àwa fẹ́ fi wá excuse àbá fẹ́ fi tọ̀ jí ọ̀rọ̀ sàábí káwọn ni ah, ó lè mọ́mọ́ ní ah, ó mọ̀ pàánà bí òṣèlú kóhun tó ṣe oh, ibi tá a ti máa ń lò yẹn níbi tó ṣe ṣe àárín amúròyìn ojú ẹ̀rí kan àwa rohùn tó wàá ṣe tó wáyé láwọn ajá ìmọ̀ yìí lè má dọ̀dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n mi yìí so torí báwọn èèyàn òfẹ́ kan máa róòlù wọn ò pé àtẹ́yìn sí róòlù muhaddith pẹ̀kí usuli ó jẹ́ ká máa jà papọ̀ pé bí onírin àdìsí bá ṣe rí nǹkan mẹ́rin láti kan nínú àdìsí mú nínú nǹkan tí fúkọ̀ hàn lò lẹ́yìn hmm? ó dàbí kí n sọ pé bẹ́ẹ̀ tí sọ hadith mi ṣe wà ní ìṣe kíkẹ́ lọ lẹ́yìn tó náà wáyé Quran ló pé Quran náà ẹ̀rí lòun náà kí n kọ́ náà aṣọ pẹ̀tọ̀ gbogbo nǹkan tí Quran bá ti establish o kò sí kan náà tó lọ hadith náà fi tẹ̀lé náà ó sọ yìí tí wọ́n bá mọ̀ nítorí bá nínú pé láyà ṣe ìtọ́ àyà àwọn sọ fún mi lẹ́yìn hẹ́ sọ bọ̀ kò sọ pé àlè lọ́nà mi mo lè àdìsí lè sọ èjìmọ́ lè sọ amadu sàrà lè hẹ́ tó ní táwọn ń lò pọ̀ àwọn eléyìí páàtì làwọn mú àwa wá lo mọ́kì fẹ́ fún lo páàtì tí wọ́n bá ti sọ tán á lò kó gbogbo nǹkan títí kan hàn kò jọ kò jọ ìgbà mi lè bá àbò ibi tí àwọn ẹ̀kọ́ àwọn gbé nǹkan sí yóò fẹ̀ ju báàbù tí àwọn ọ̀rẹ́ àdé sì lè fi. tó láti sọ wípé ẹni tó ròyìn náà bù parí pé fakihul adèké wa muhaddithul fuqaha. Hmm? fàtí yóò ṣe mistéèkì níjọ́ tẹ́lì rẹ̀ tó gbára lé tó bá sọ yìí. fàtí yóò ṣe mistéèkì tó pé dì lálà tó dì láti di ẹ̀rí tó gbára lé wrong àbí so muhadi tó ṣe mistake tó ń bá límìtì ọ̀nà tí wọ́n fi lè rẹ́rìí inú ẹ̀sì sí hadith nìkan. so kò papọ̀ èèyàn lè sọ pé hadith yóò wá sahih àmọ́ àlẹ́ ìlànà pé àwọn ẹ̀rí mi tó wá lè mọ bá wa pa o nípa àwọn ẹ̀rí mi wò pé àwọn ẹ̀rí mi tí o sọ ìrìn náà wà á. àmọ́ wọ́n sọ pé torí pé ẹ̀yìn àdíjì ò sí láyé o dẹ̀wọ́n mi pé báyìí ló gbọ́dọ̀ lọ kò sí tàbá zoom rẹ̀ so wọn ni máa àbúdá olùdó yìí pé ipe wà á mọ̀lẹ̀ mọ̀rọ̀ sí pàpọ̀ká na akitari ulama yàtàjú na bí ha fi máa mọ̀ bọ́ mẹ́sìlú mẹ́sìlú sùfìyàn sáwórì wà máàlìkì والأوزاعي حتى جاء الشافعي رحمه الله وتكلم في ذلك وتابعه عليه أحمد مبين حتى ترى تكلم فيه الشافعي تشمعني في كن أصله أصلا يحتاجون طبعا تكلم فيه الشافعي كن تعمل بيه وإن فيه الشافعي يقول لا يحتاج لي àbí ṣáàrì ìsọpọ̀ òkè yóò bá bí ṣòro òpínlẹ̀ ọmọ ìṣáàtì yìí kọ́ ni pé láyọ̀ ṣáájú obìnrin mọ́ sálẹ̀ mọ́tìlá kan. ó láwọn ọmọọ̀rọ̀ sí ìtòlú gbà ní. bẹ́ẹ̀ náà làwọn yòókù náà lè ṣe rí bọ̀ kó ṣe pé nísìnyí ọ̀tọ̀ ní kí àgbẹ̀ rúùn kalẹ̀ ọ̀tọ̀ ní pé kí ìṣẹ́ bá ti fẹ́ lò kẹ̀ mọ́ àtẹ́ńṣàn sẹ́wọ̀n kí n sọ níṣẹ́ pé bóyá àní yunifásitì wa o anybody tí ó bá ní five credit àní fún láti ṣan ó wà ní rúùlù wa àmọ́ pé pé tí wọ́n ti fẹ́ gba àwọn èèyàn tán ká dàrú eh, tapi máa jẹ́ diwana lebih dah, no no five credit five credit náà ẹ̀hìn èrò olùdíyàn ọ̀tọ̀ ni tó bá come so ilé yẹn jẹ́ alákọ̀ọ́kan náà kàtà gbọ́dọ̀ mọ̀ ẹ bá ti mi lé yẹn tó ẹ̀yìn wàá ṣe fa àwọn ní ṣáà ṣáà Malik on là fa àwọn ní Madina Sufyan Sauri òun là fa àwọn ní Kúfà sọ gbogbo àwọn yìí sì kọ́ àáfàá tó nà lé wọn tí kò sọ̀rọ̀ lórí wọn. sọmọ àdáríkà Abu Dawud tó wọn tó ń gbé ní hadith sọ pé yàtọ̀ jó ní ìmọ̀tọ́. wọ́n ṣe wà ní pé ṣé ẹni mo sàlẹ̀ lẹ́yìn tí ìmọ̀ mo ṣáàtì yìí kẹ̀kẹ́ rí tó ń gbé wọ́n dàbí láti bí ti ní sùn yóò dá wà láàyè nǹkan kan lórí ó sì ṣẹ̀gbọ́n kù rẹ̀ ní ìsára so ẹ má tẹ ọ̀rọ̀ hadithi kì í sábà ṣe mú àkọwáì ju kọ̀rọ̀ ìlọ ẹ̀jẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ hadith ó ní ṣe pẹ̀lú kọ̀rọ̀ ìn àwọn supporting evidences and circumstances tó bá sọ̀rọ̀ ẹ̀yìn tó bá sọ̀rọ̀ àyìn particular hadith àwọn èyí sábà rí láì mọ́tò lórí rules pé rules ní ìsọ̀yà apply sí gbogbo ibi tí kọ̀wáì ìlú ti wà dáadáa ni kò sólò sẹ́pù àti sẹ́k. oníṣẹ́kẹ́ àti òṣùlù ló ní ọ̀wá títí ẹ̀ yóò dé dáadáa tí gbogbo fi ṣe fẹ́ránṣẹ́wẹ́ gbóná àdéhùn tiẹ̀ kò ní kọ́ ìdá kankan kan tó kó dá òun ò ní yẹ ó lè fọwọ́ ní kòtò mọ́tò àdókòwé àmọ́ àgbà mọ́tò rẹ̀ tẹ bá rántí last class tá ṣe ń kọ́ àdéhùn sọ̀rọ̀ mọ́tò ìbá kan àdéhùn sọ̀rọ̀ mọ́tò ìbá kan olùkọ́ Imam Muslim ló sì ń sọ níbi mọ̀kọ́dímà rẹ̀ pé nígbà tí ń ṣe ṣèjà tí ń fẹ́ni tí ń fún létí ó ní wàlmúrúsàlù fi áfìlì kọ́wọ́lì náà wà kọ́wọ́lì áhìlì ẹ̀lì àbáà báyìí. mọ́sálù nípìnlẹ̀ ọ̀rọ̀ wọn àti nípìnlẹ̀ gbogbo èèyàn tó bá máa ń pa bá a ti ń ṣe lọ́ra láì sájú di òun ló sọ yìí kọ̀ọ̀kí lọ́sọ̀rọ̀ lórí wa. ó ní pé ó ti máa ń ní àdísì kọ̀ọ̀kan tí ó ní pẹ̀kúlíárìtì ní kìí sinmi ilé wọ́n ti máa ń mọ̀ láàrin ara wọn wọ́n so ó ti láwọn kan tí ó jọ ìmọ̀ pọ̀ àwọn èèyàn níbi tí tọ́jú ẹ̀ ń gbé kí n sọ fún ẹ̀ níbi pé ok ah ẹ gbọ́ kí n sọ pé lágbájá o ó ń gba five credit hmm? kó padà wá yá ká wá rí ẹnìkan tó ṣe pé result tó fẹ́ fi wọ university five sittings ló tó ní five credit ó ní credit kan bí ó ní kan bí ọdún márùn ló fi tí ó ní sọ mo kó dé pé síbẹ̀ ní five credit ló ń gbà sẹ́kọ̀ọ́ ìwọ àná ah ah kìí ṣe wọlé èyí ni àti kìí ṣe five credit ah no eléyìí ò wá sí wa lọ́kàn pé ẹnì kó lè fẹ́ mọ́ kó wọ́yọ̀ kọ̀ọ̀kan but yóò rí wọn mú pé ṣé kìí ṣe rúùlù five credit bẹ́ẹ̀ náà tẹ̀sán títí yá tí bá àwọn gba mọ́sá ló ń fi àṣẹ́rù mọ́sá mi lè wá ni. n tó ṣẹlẹ̀ tó padà ṣẹlẹ̀ n tó padà Malik yàtẹ́jú Abu Hanifa yàtẹ́jú lè Ahmad bin Ambali mama Ahmad yàtẹ́jú lè máa fún Shafi yàtẹ́jú lè máa fún bí ṣòro ti ṣùrùtì yẹn náà ló wà tẹ́lẹ̀ nígbà tán láṣẹ tán làwọn oníhàdì ẹ̀rọ because ṣẹ́rí náà sọ̀rọ̀ sí ẹ̀ka ìjọba àwọn kò kọ́ àwọn dáyé ó lè ṣe pé bẹ́ẹ̀ sọ́dọ̀ ní ìṣubú mọ́gàbù rẹ̀ ní sàràkú pàtó opinion yìí ló kọ́rẹ́ lọ́dọ̀ mi pé bóun ni abdullahi masoud tó jẹ́ àfa àti ìlú tiwa sàábì ìlú tiwa tó gbé wa ẹ mọ́ bọ́ọ̀ òun ló torí ẹ̀yìn lò bọ́n ìjọba ní kó mẹ́rin rẹ̀ wáyé òpin àti mọ́dà abdullahi masoud yóò gbàdánù ẹ̀ kọ́lẹ́ wà ní fi ń sìn kọ́lá ọ̀sùn lásánlásánlá yóò mú mùsàlù kan wá ẹ̀wọ̀n eh, kì í ṣe mùsàlù túmọ̀ ní pé kò kàfẹ́ ṣì sí grand pé òfin náà ló gbọdọ̀ kọ̀rẹ́ẹ̀tì káwá padà fún pé ah, mùsàlù ló gbé àbí ṣèbájọ gba mùsàlù náà ni wọ́n wà wọ ara wọn lọ́dọ̀ gbàdé sí àná ṣerú mùsàlù lè wà ní eléyìí jọ kọjá mùsàlù ẹ̀ láàfúlà làwọn àmọ́ pé mùsàlù lè mùsàlù so kálò ọ̀tọ̀ Eh, báwọn sọ pé ní pé mọ̀jálá àmàlì mọ̀jálá tó àmàlì pé níta àti ń ṣe ẹ̀rí mẹ́sìn ó kọjá ọ̀rọ̀ hadith nìkan ó kọjá àyà Qur'an nìkan ìjìmá náà ń bẹ ìwẹ̀ náà ń bẹ tó ti bá sọ pé sàn jẹ́ tó àyèfò àyèfò ní sàn gba ìtumẹ̀ náà ń bẹ opinion gbọdọ̀ jọ pósìtì ẹ̀ ń wò kò kò lọ. wọn ní irú ẹ̀dáàmù ta sọ ń pa pé tá a lè sàdúrà lè sọ pé tó bá lọ sáájì sàdúrà pé kí n gbà pé ìgbésọ pé àdéhùn yóò ní àdìsẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ nínú àkọ́ ẹ̀ kí wọ́n ní àdìsẹ̀ ọ̀kan ní àwọn ibi fún bẹ́ẹ̀ òun ti gbé sọ́kàn bẹ́ẹ̀ tí bá padà mú láti ṣe yóò mọ̀ wá dọ́gbọ́n yóò mọ̀ yí wọ́n dọ́gbọ́n pé no àwọn sálàbù àwọn yóò nà ah, ah. ok so àwọn sálàbù ẹ̀yà alágbájá àbúdà bẹ́ẹ̀ ní sálàbù yóò ní bọ̀tá bẹ́ẹ̀ wá sí hajj ni nígbà tó lè hajj góòlù ni àlàbí ṣe ṣe tiẹ̀ ah, torí pé ó ti gbé sọ́kàn kò fẹ́ kó mi the same person tẹ́ rí yìí tó ń sọ yín fún yín ẹ bá bíi pé ok padà síbi àdúrà lásán làkàn sọ sọ di iṣu yìí o kákàn sàdúrà pé ìrìn aláìsàn ló sọ di iṣu yìí o ok bóyá lásìkò èyí láti Allahu akbar Allahu akbar Allahu ilaha illallah Allahu akbar a lè ṣe ìgbéra ṣe ṣé náà sùn wà látọ̀ dànù yìí lónìí ah, àbọ̀tà àwọn sálàfù bíi àbúlá fún un ṣe bí kíní kàwé ẹ̀ ok ah àbúrẹ́mọ̀ sí àríkà èyí tàbí ti ìṣẹ́kọ́ sáréjì ọ̀sọ́dún ni wọ́n ló yóò kó sí ilé ni àtọ̀ tó wà láàrin èmi lẹ́yìn sọ fún ọ pé ókè àbúdàgbà òwe tó kọ́ náà ó ṣe lè ṣe kò tó ìwọlé ìtàn náà yìí ṣe náà nígbà tó kọ́ ọ̀rọ̀ tẹ̀sí láti ìgbé ọlọ́ọ̀sọ́lá ó ní àwọn sọ́lá fún ọmọdé báyìí bọ́n káà kí ẹ̀kẹ́ kẹ́kẹ́ kọ́sẹ́ àyíká náà yìí ṣe kẹ̀kẹ́ ń sọ ó ní àà kí ló tó ṣe nǹkan fún àṣẹ náà kájẹ́ bí dáa ni. àwọn kàlùkù náà ń lọ ń lò ṣèlà àwọn sọmọdé bá gẹ́gẹ́ ti mú kọ́nà kan kọ́nà kan ìgbà míì ń bẹ oṣù tó ń sìn Qur'an ẹ̀rì sẹ́yìn ìgbà míì hadith ẹ̀rì ìgbà ijma ìgbà míì ń bẹ kiyas ìgbà míì ń so ṣé gbogbo ẹ̀ náà ni ẹ̀sùn pé hadith nìkan ló fèsì òun ló òun fẹ́ ṣiṣẹ́ fún mọ̀ ní pé mo ti gbọ́ ìyẹn jẹ́ tó bá ti tù láti tẹ̀lé sáà máa lo àwọn eléyìí ó bá kápẹ́tà tí mo ti gbọ́ yọ kó èyí tó fẹ́ jọ pé lórí ẹlẹ́yìn pé ẹ̀rẹ́ àwọn ẹ̀ hadith tó ní hadith tó ti báyìí pé mọ́sáàbù ọ̀kan náà wà ìmọ̀ níbi tẹ̀sí. kọ́sọ̀ pé ah, èmi ò lè ṣe wàhálà yẹn o gọ́sìn tẹ́ẹ̀mọ́ ń lò pọ̀ kí máa lè ṣe mistake pé ó tó mi ní déédéé tí màmá ọmọdé wà yìí bàbá dọ́dọ̀ lọ́n sọ pẹ́tọ̀ amadu ní fàtí ó ti bá ń ṣe kalẹ̀ mo tẹ̀lé bẹ́ẹ̀ ni o bá ń ṣe ṣe nù kì í ṣe bá ń ṣe ṣe àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn bọ̀dì kọ̀ ha ní wàhálà wàdí. yẹ́ẹ̀ ẹ lóòtì kí ni mò ń sọ fún yín dáadáa táwọn èèyàn bá ti lóòtì ẹ̀ṣẹ́ tábà ti ṣe tàṣe ọ̀rọ̀ ìmọ̀ sùlùkù náà yóò ṣe òun bá ti dú wà àwọn kí nìkan la gbé sórí ta òkú ìjọ kò jọ. ìmọ̀ àwọn ọmọ ìmọ̀ àwọn onímọ̀ àtó rẹ̀ rahman allah ìmọ̀ àwọn ọdún wa ń kọ́ wa ń gbìn àwọn àdúrà ìmọ̀ àwọn wolf gbọ́nà kẹsàn aliyamani tàbí àwọn gbọ́ pé wọ́n sọ pé àníínú ìmọ̀rí ìdí ṣàkùwà ara rẹ̀ máa di ibi pé ń kọ̀ǹpilẹ̀ ọlọ́run ah àwọn olùgbà tó pé mi ò gbé mọ́ o ṣé tọ̀hún zọ tọ̀ kí wọ́n sọ pé èwo làwọn lè zọ èèyàn lè sọ ṣùgbọ́n níta ló pé nǹkan tí màmá náà lòfin fẹ́sì rẹ̀ kọjọ́ ọ̀rọ̀ níta náà lè sọ nìkan ṣùgbọ́n gbọ́dọ̀ máa sọ fún wa pé kó padà wá láti ìdíkẹ́ tó máa jẹ́ mọ́ òdù fẹ́sọ̀ ọ̀rọ̀ yìí sọ́wọ́n ni ah àdéhùn ìgbẹ́lẹ́ ni wọ́n máa ń lọ ẹgbẹ́ máa jẹ yìí ṣùgbọ́n tó bá wọn kẹ́ ti pé tọ̀ òun zùtọ́ làwọn wọn gbé fáànà bíi kó fi lè ṣiṣẹ́ kò dìgbà tó bá tó jẹ́ mọ̀ bó káwọn tó ṣàwọn kan so màá padà wá sàlàyé àwọn kan tó jọ wọn kiri yìí báyìí tó jọ so ọ̀rọ̀ àbùdá ó dùn tẹ bá ti kọ́kọ́ gbọ́ tí wọ́n sọ pé àwọn tó wá dùkọ̀ ṣáàpẹ̀ ọkọ̀ àwọn àmúṣá ìyàtọ̀jú òmìnira kìí ṣe túmọ̀ rẹ̀ ní pé ẹni mọ̀ọ́sá ṣùgbọ́n mọ́sá òkú kiri sí àlàámàlì ó sọ̀pọ̀ tẹ̀ ń lu wọn. Imam Malik ní sè sábẹ́ ìtàgé ni àbí níṣẹ́ òní gbogbo ẹ̀ṣẹ̀ bóyá gbogbo àwọn kòkò àhọ́lù Madina àwọn fàkì Madina méjèèjì àtàwọn tó méjì lọ wọ́n wà lórí òpin náà kan mọ́tàlá ó fún àwọn sàhábà kan náà ṣe kọ́ ìgbà tó padà wàá rí ẹ̀rí kí ni ó wá rí mọ́tàlù kan kí ni ó dá rí mọ́tàlù òun wọ́n fi tẹ̀rí pé ó bóyá táwọn ilé ìgbà gbára lé nìyí pé ẹ̀ máa nǹkan ní ìṣirò papọ̀ mọ́ kọjá ordinary personal tí wọ́n bọ́ sàkíyì lòun iṣẹ́ rẹ̀ fẹ̀ ju mahadis mi àfẹnitó náà bá tún jẹ́ sàkíyì mahadis. so àwọn àwọn àpá àmọ́ kì í ṣe ná ordinary personal ṣé ẹ mọ̀ pé ìtàn àwọn nǹkan níbẹ̀ tá a fi ń fi ẹ̀sìn láàrin ara wa tí ò bá sí ìgbà tá a lọ́ọ́ ṣe mọ̀nà ọ̀dọ́rọ̀ pẹ̀lú ẹlòmíì àì sábà wẹ̀rì rẹ̀ because kò fẹ́ kan síkè la tí màá sọ pé ẹ bọ̀ sékìní ẹ lẹ́yìn àwọn ah, ṣé àgbà ni sọ pé wọ́n sọ yìí ní ti tán àwọn ẹ̀ mà wọ́n tó táwọn yẹn bá sọ di iṣu tán lọ́dọ̀ pé ẹ mo padà wá wẹ̀ ṣé àgbà ni ẹ̀ mà bẹ́ẹ̀ náà ni ìlú kọ̀ọ̀kan náà ṣe rí àwọn ará àmọ̀tí ẹ̀rí tuntun tó ti lọ lẹ́sìn tẹ́kẹ̀ kan ṣàlẹ́ ìdíwọ̀n kó jẹ́ kó lè má bẹ̀rẹ̀ rẹ̀ ẹ́ pé kẹ́ni àdéhùn olóògbé ọbẹ̀ ṣe nígbàdá ànábì láti ọ̀rọ̀ níbẹ̀rún yìí bìláàlú pé òun kíríkà pé òun kíríkà pé òun kíríkà pé òun kíríkà pé òun kíríkà so ìsìláàtù ni wọ́n á fi ń pè é onígbé yóò ní àkàrà àlẹ́ yìí amálòmíà bá a ti bá àwọn èèyàn sáńjẹ́ sílẹ̀ òun lẹ́kí pé àwọn kíni làwọn èèyàn kàn sídà táwọn kan rí rà kéèyàn ti mi ń tí àbí á ní ti pé ìyá ti ṣe kábàkọ́ mọ́sálásí ṣé a lè fi sóró sí píláàsì wọn wá pé ṣé mọ́tàlásì àrẹ́bí ní sóró ẹ̀mọ́rún rẹ̀ wá nígbà wo lára tó bẹ̀rẹ̀ mọ́ wájú mo mọ́tàlásì táwa náà sí rí táàkàn táàkàn táàkàn bí bẹ́ẹ̀ iná nu alẹ́ ìyá mọ́tàlásì mùsùlùmí ẹ̀gbọ́n mi ṣé mọ́tàlásì lè ní mìíràn ṣé mọ́tàlásì lè ní látọdún wo ni ìrọ̀rùn bẹ̀rẹ̀ mọ́tàlásì kẹ́ni bọ̀tà àwọn àfáà kan sako yẹ́sì àwọn kan ó sì sako tí wọ́n pọ̀ pọ̀lọpọ̀lọ bá sako nítorí ẹ̀jí sí. àwọn wa ni a ah, bọ̀t ẹni tí ó sọ pé mọ́ṣáláṣí àná ìgbà kẹ́ni mi rọ́ọ̀bù ló kọ̀ rẹ̀ ah, kò lè náà. so àwọn kìíní yẹn iṣẹ́ ń kálukú ọ̀tọ̀ iṣẹ́ òṣùlù ọ̀tọ̀ iṣẹ́ tẹ̀kí ọ̀tọ̀ iṣẹ́ muhadi ọ̀tọ̀ iṣẹ́ àfọ̀nukọ̀ iṣẹ́ àfọ̀nukọ̀ ọ̀tọ̀ ọ̀yà ilé ọ̀sán bèrè ó ní máa máa nínú asádùn òmò òmò jùlẹ̀ fún ní òṣùlù ẹ̀gbọ́n lúgà náà ló ní òṣùlù tẹ̀kan dìpẹ́ǹd lé lórí ṣùgbọ́n tó mà ju onílúgà lọ fún ọ̀rọ̀ ṣẹ̀ríà ló ṣẹ̀ríà ló fẹ́ lò fún olúkọ̀ ní nínú ṣùṣù tó pọ̀ lọ́wọ́ fún ṣẹ̀ríà tí irú èyí tí òṣùlù ó ní lọ́wọ́ but ingredients ti tó tó lé onílúgà ní jù lọ ó nígbà tó wọn apply ẹ̀ síbẹ̀ ní ìsìn láì tí n fún ẹ má dìbò pé mò ń ṣe tọ̀sílì sí mi ò mò ń láti gbogbo ajá nìyí ní ìsìn láì kí n sọ pé èèyàn fẹ́ ṣe engineering ọ̀rùn dẹ́lẹ̀ wọn kọ máàsì ẹni tó kọ máàsì wá láti ìta tó ń tọ̀ máàsì àbí ṣùgbọ́n òun ló àbí ìbá àwọn ni máàsì àbí kí ló dé tó tó bá dé fún ọ̀nẹ́lẹ̀ fún ọ̀nẹ́lẹ̀ fún engineering máàsì kò ní dáwà sí ní àwọn náà ṣùgbọ́n ìpínlẹ̀ pé sórí máàkì ní ìsìn àwa ti design ẹ̀ fún tá a fẹ́ lò fún kì í ṣe èyí tó kà máa fọ́n kọ̀ púpọ̀ tí ò ní wúlò fún engineering mathematics àti ah, èwo tó engineering mathematics ló mọ̀ wọ́rí sórí bọ́wọ̀ tó máa ṣe òun kò ní jẹ́ tẹ́lẹ̀ ìdẹ́yìndà gidi. mathematician náà ló kọ engineer ní mathematics àmọ́ padà yá tẹ engineer padà ní mathematics tiẹ̀ fún nǹkan tó fẹ́ lò fún bẹ́ẹ̀ ni oníwòsàn náà ní sẹ́bà sọ pé ń lọ́gà tó ń tó ó fún ní òṣùlé ó fún ní ọ̀rọ̀ mọ́ má kínní kan tó náà ní ó tún fún ní ṣùrù tó lè ṣáyé àbí kò ní àtúnbí mìíràn mò ń kọ pé ọya try ṣùrù tó lè ṣáyé ọ̀rọ̀ sígbà wẹ̀ ìwé fìdí ṣùrù tó lè ṣáyé ní ayé ìgbà bọ́sẹ̀ bẹ́ẹ̀ tó tún wá síbò mi òun náà padà tún fọ́ọ̀mù kọ́ọ̀sì òun tó fẹ́ kéèyàn ní ṣùgbọ́n mi àmọ́ kì í ṣe gbé ẹ̀ tó bẹ́ẹ̀ ní pàkéyì náà ló ní irin iṣẹ́ ju àwọn tó ń kó israel fún lọ. ṣùgbọ́n mi èèyàn lè gúdù sí application kó má gúdù sí theory. nǹkan tí so ọ̀rọ̀ ọ̀rọ̀ àbùdá òdì yìí mo máa máa fẹ́ kẹ́ fi lè mọ̀ túmọ̀. ìwọ́n sọ àwọn èèyàn máa sọ bí pé ah ìwọ yóò wá dàrú kò dàrú. fòkàn háà ẹ fàkíyì náà ni àbùdá òòlù náà tó yẹ lójú kó súnà jọ àhádìsí àkáàpù ló fẹ́ sọ ó fẹ́ ṣe báwọn fòkàn á ṣe máa ń ṣe kò gbọ́dọ̀ ṣe bí aládìsí lọ́dọ̀ wọn. wọ́n ní ẹ̀hẹ́n so òfin ìgbésọ pàdísì wájẹ́ dọ̀ èèfò tó tó wọn sọ náà ní pé kíní nǹkan yóò báyìí ní pé pé so mà àwọn fòkàn á lọ rẹ pé Hasan Basari ní kẹló ṣáàdá gbogbo àwọn yòókù sáwìrì nípa àlélọ́bùnmí àbá brahman ilẹ̀ tó ń now so àwọn yóò wá gbé báyà níta àwọn ògbóró Abu Dawud yẹn náà Abu Dawud ó ní hadith ni onífẹ́kẹ́ yìí wọ́n wá fẹ́ ṣe tíra pé tọ́mú fẹ́ kó àwọn àhádìí sáà fún fún ọmọ lò wọ́n wá fẹ́ ṣèkà pé ọ̀kan bẹ tí mo ṣọ̀pù àmọ́ yìí. ọmọ ìyàtọ̀ múnkàrù kìíní kẹ́ni náà èyí tó bá jẹ́ múnkàrù máa ṣàlàyé kó má Eh, wàá máa kánà fi ní wàhánà ṣẹ̀dí bàjẹ́ntò náà àdìsẹ́ yìí tó bá jẹ́ wàhánà ṣẹ̀dí ìdí tó bá eléyìí ah, òfin màá sára pé eléyìí mọ̀nká eléyìí dàrú gíga ẹ̀ àmọ́ èyí tó bá tí mo bá dákẹ́ ń bẹ̀ ẹ bá gbọ́dọ̀ àwọn èèyàn sì lọ wàá máa sàkẹ́tọ̀ àrùn o èyí tí mo bá dákẹ́ ń bẹ̀ tí èsè hókùn kankan sí fọwọ́ àsọ̀ọ́lẹ̀ àwọn èèyàn wá ń fà ibi tí tùmọ̀ ẹ̀ ń pé gbogbo àdìsí àbùdá òdùbáṣe fakátà lórí ẹ̀rọ àǹkọ́ fọwọ́ àsọ̀ọ́lẹ̀ pé ó ń ṣe sọ̀hìn kì í sọ̀rọ̀ sàhé yìí níbí ìtumọ̀ ẹ̀ ní pé sọ́ọ̀lì fún lè ké ti jáde ẹ̀ńdà fún ẹ̀ṣẹ̀ iná bí ẹ̀ńdà fún ayé ọ̀dùn kọ̀ ha ẹ́ tó pé kò burú tóbi wípé ẹ̀yin náà ò lè jẹun mẹ́rin ni fẹ́ẹ̀rì bá lọ báyìí kì í sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ pé wà nítorí pé wàsákàtà alẹ́ ìyàbò dàwùd gbé owó àgbẹ̀ àwọn àfàsànù ẹ̀ńdàwù ẹ̀ńdàwù kì í sára dìtì ní sọmọ pàkíyì ni ẹ̀ńkì táwọn fòkàrà pé sórí nísìnyí tẹ́ ẹ̀ bá jọ ń fọ̀rọ̀ láàrin ara yín tí èmi mú ẹ̀rí mẹ́ta wá tí wọ́n mú ẹ̀rí mẹ́ta wá tẹ́ ẹ bá yíwọ àdíìsì tí mo tilákẹ́ ń pa rèé náà tí wọ́n bá jẹ́ ọmọ yóò sì fọ́rọ̀ rẹ ní kó wa kó bú débi pé a ò lè fi ṣe ẹ̀rí rárá òun ń ṣiṣẹ́ fáwọn oníkékèké ẹjẹ máa ń sanitize tìyín náà ẹ̀ ń kọjá làǹdí àwọn kankan so wọ́n sì máa ń ṣe é nù nítorí kálukú bá níbi ẹni tó bá jẹ́ kọ́ kọ́ ọ̀sẹ̀ ni ó provide nísìnyí báyìí tí ẹ̀yìn bá wà mathematics tí mo kó ké mathematics wo ni mo rò pé tó bá jẹ́ medical doctor ó ní ìdí gbèsè ayé láti ṣe doctor mo lè pe ẹ pe kọ́ọ̀sì wọn ní medical mathematics kò sí nǹkan ní jẹ́ medical mathematics ẹ̀gbọ́n mathematics ń jẹ́ ṣùgbọ́n mathematics tó yẹ pé ẹni tó bá fẹ́ ṣe mẹ́sìn ó mọ̀ need bí kí n bá ṣáájọ kí n wá application so that yóò fi lè tailor èmi tí mo jẹ́ kọ́ mathematician ni màá design rẹ̀ fún bọ̀ kò sọ wípé màá mọ mẹ́sìn tó example rẹ̀ náà ni mo lò ẹ pé ẹ mọ sọ̀rọ̀ malaria yìí ìlẹ́sẹ̀ mo fẹ́ ṣe mathematical model pé ẹ mọ sọ̀rọ̀ incident ní mo lò àwọn táàmù ẹ̀ màá kọ́ díẹ̀ díẹ̀ mo lè gba àmọ́ gbígbó mi but yóò sáré ṣe ẹ onímẹ́sìn tó náà bá dé tó bá wò pé ah, ah, mathematician ilé ìwé kò ní òun kankan ju nọ́mbà lọ pé ok mo fẹ́ kọ́ public health ṣe ìgbọ́n tí yóò ní ìdè mathematics kọ́kọ́ lè yan ní ìgbésí ayé lọ́ra ẹ bá a pé dókítà wa òun náà kò kí ní ẹ̀sánpù mo lè ṣe léyìí báyìí tí o fi lè bá gbèsè ayé rẹ lọ èmi náà ó dì sáǹkà fún un tí mathematician náà lè appreciate now màá wọ ẹnìkan láti statistics màá wọ fótó àwọn tó wà ní life sciences biological sciences bá a design by statistics statistics náà nìyẹn ẹ̀zámpù tí ó máa lo ẹ̀zámpù kẹtẹ yóò fi máa ok afẹ́ sọ́ọ̀dì kí ni o sọ malaria afẹ́ sọ́ọ̀dì kí ni o sọ malaria afẹ́ sọ vvs àwọn ẹ̀zámpù tí ó máa lo pé in a data of two hundred two hundred and fifty people who had been exposed to kí ni kankan three of them went to kí ni kankan the median value kí ni kankan yóò mọ̀ láwọn ẹ̀zámpù yìí wọ́n sọ pé fóun náà ni ó kọ yín but ẹ̀yin tẹ́ apply so bẹ́ẹ̀ ló ṣe ìjábùdà òòd rahima allah tó fẹ́ fi súnánù ṣe fáàfù kan. ó ń jẹ́ tó bá tí wọ́n sọ táàmù rẹ̀ yẹn ká gbọ́ yìí ká má gbọ́ yìí pé sọ̀rọ̀ hadith ń sọ fáwọn ẹ̀tọ́ design fún tó káṣẹ̀ mọ́ta fàáwà sọ́ọ́lẹ̀ hàn hadith mọ́ta fàáwà hasanu ẹ̀ńdà hàn sọ́ọ́lẹ̀ hàn ẹ̀ńdà kún. ẹ lè fi lè máa ṣe èsì jáde ṣe iná tó bẹ́ẹ̀ sì máa ń da ogbó ẹ̀ papọ̀ ìwọ tó wá bá fẹ́ kákù rẹ̀ o ìwọ á lè kákù Abu Daud kàmù hadith ife ìgbà tí mi sọ́ọ́dì ìsìnàdì yìí o lẹ́yìn tàbí sọ̀hìn tí wọ́n lẹ́gàdì fẹ́ yẹn ní indal muhadisi. àbùkù dàrúdà náà sì lè mọ̀ yẹn tó kàn fi ìpè àná àwọn kòkàn áwò láti lè tó báyìí ẹ kàn ẹgbàá yíyà àti kéde náà ní ṣùgbọ́n mo jọ ń lọ́gà mo fẹ́ kọ́ àwọn ní hadisi lọ́gà mo wá dọ́dọ̀ mo ní ah, mo wo mọ́tọ́lá hadisi kan ní àlàyé fi màálù màálùlù hmm? kò sí ní jẹ́rà pé màálùlù bò pé tó bá pè fún màálùlù bá ń sà álá ẹ̀ álá abẹ́yà yà álù ló ń yọ sí gbé sùláfì ló pé nítorí ti wí nǹkan nǹkan ló ń gbé álá ló ń fẹ́ sọ álá rùbáyé nìlá jẹ́ màálù ló yẹ kó jẹ́ ẹ bá wà àbí màálà ẹwà wá ti sọ ọ̀tá ní ọlọ́jọ́ ti sọ fún ẹ̀sílẹ̀ ẹ̀sílẹ̀ ẹ̀sílẹ̀ ṣe ìwé àbí òun ni màálù fi tẹ́kù lónìí ádá àdífò màálù <laughs> eh, olùkọ pariwo pé màálù tó fi àti pẹ̀ntà wí òun ó béèrè pẹ̀tọ̀ ṣé ká tún un ṣe ṣé ní ṣe ká tún un ṣe aliyah bá ní alẹ́ yìí amẹ́ ṣé ó ṣe ń jẹ́nẹ́sì ṣé bí ṣé ń lẹ́jì náà nìyẹn ṣé ọ̀nà ẹlẹ́dẹ̀ ẹ̀yìn lọ́tàwá lọ́dẹ̀ èdè lẹ́yìn ṣe lẹ́yìn tó ṣe ń jẹ́nẹ́sì ọlọ́gbà ọkọ̀ rẹ̀ tẹ̀bọ̀ wọn pé mo ti mọ̀ ṣùgbọ́n kò le tó bá òun kò le tó bá òun bẹ ní gbogbo ọmọ ẹgbẹ́ mi kò le tó bá òun ń bẹ níbi gbogbo ọmọ ara kò le tó bá òun làbùdà ó sọ pé báwa sọ alẹ́ ìfá àwọn ọkọ̀ bọ̀ sẹ́yìn máa pé mo sọ pé fọwọ́ àmà lónìí tí kò le tó bá òun kí n wá rẹ́ nìkan tó fẹ́ ṣe lọ́gbà bàbá àbí àlọ́ náà wá ṣe fóònù náà wá lo wọ́ọ̀dù yẹn báwọn ológun ti gbà á mú káá ẹ̀hẹ́ òkè wa lè mọ̀ bọ́sí ti bọ́sí kọ̀ ẹ̀ padà. àwọn nǹkan ó yí sí láti gbọ́ yé tẹ́ ẹ bá fẹ́ kẹ̀kẹ́ mọ róòlù níjọ́ tá a fẹ́ yàn papọ̀ dáwàlá ni. òun náà gbogbo wàhálà kẹsẹ̀ mọ́ ń fa kẹ́kẹ́kẹ́ dáwàlá ni. táwọn àkọ́kọ́ àwọn ọlọ́sìn kan fún wa kò ní tó bẹ́ẹ̀ ní ṣe àwa ti rò pé ní ìsìnkú yàrá tí màmá wọn ti bá fi sọ báyìí nísìnyí kọ́ òun náà sùgbọ́n àṣàrí gbọ́dọ̀ máa sọ bìkọ́ ó súnà ẹ̀gbọ́n àwọn àfọ́ súnà mi ah ilé ìlọ ìlọ ìmọ̀ wọn tó lọ báyìí sùgbọ́n sọ lójú tè wọn àtàwọn àti lójú tè kan? lùkàn níbi síké ẹ̀wọ́n kọ́ bìkọ́ ìlú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́kàlùkù yọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́kàlùkù yọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ́ tó sá bọ̀sàbá òun súnà ah tó ní dáńtò súnà mọ̀záìmù ló wà mẹ́gbàá kan fìkìyà kò sí sí ọjà rẹ̀ sọ fún súnà mọ̀ ni wọ́n tí wọ́n bá ti àpàkídà ńláńlá àwọn ànáwó ń sún náà ni wọn so àwọn mọ̀sáìlì tètè yíyà tí súnà fẹ̀kan gba gbogbo ẹ̀ mọ̀sáìlì gbà làwa fẹ́ límìtì ẹ̀yọ̀ kan látò tó òun hmm? lẹ́sìn tí gbà tá à ń sọ̀rọ̀ kàlífò yọjá kàlífò yọjá ká ẹ̀yin ò fẹ́ sùn sùfẹ́ ọ̀rọ̀ sáwórí kàlífò yọjá kàlíwá ẹ̀ ìmọ̀ bùkọ́rí ọ̀nà rẹ̀ bí síbẹ̀. Abu Hanifa ọ̀nà fẹ́ síbẹ̀ pẹ̀lú mọ́mọ́ amọ́ tó wà nígbà yìí kan ní ah no no anybody tó bá dé bá sọ́sẹ̀ kì í tó ń súnà ní ah súnà gbowó mọ̀sáìlì sì kì í yà ní ìlànà ẹ̀fẹ́ tó gbogbo ẹ̀ ló àkọmọdé nígbà tá a bá tó fi ilé ẹ̀ tán náà káyọ̀sì wá wá issues ní táwọn àjẹ sọ àti unity àti ọba unity àwọn issues ẹ̀ kọ́ máa kó fún alágbèrè ẹ̀sẹ̀ now so ibi tá a ti lọ sọ̀rọ̀ àbùdá òdo anybody tó bá lè tó bá lè mo fẹ́ propose ẹni tó bá lọ lágbára ẹ̀ tó ṣe ẹ wá lè sálà tàbí dáwọ́ dáadáa lè mọ̀ta ó wà káàkiri ó wà káàkiri dáadáa lè sálà tàbí dáwọ́ ìlà àlè mọ̀ta lè sálà yẹn ká sọ pé bíi pé òun lè bi introduction fún sunan àbí dáwọ́ hmm? gẹ́gẹ́ bí alẹ́ ìlàlù sọ̀gẹ́rù ìlàlù sẹ́mi ìṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí bóyá gbé introduction fún sunan sẹ́mi ìṣẹ̀ṣẹ̀ tí mo kọ́ dí mọ̀ sọ́yìn muslim jẹ́ introduction fún sọ́yìn muslim àwọn yẹn máa fi ń sọ owó wo làwọn fẹ́ lò nùtìrà tó tẹ bá wá wà ìdáhùn ìdáhùn ìlà màkà kẹ wá ka mùkọ́dìmà ṣé mo wọn lásìkò àlùbáni rahimahullah fún tàmáwìlì mi ẹ of course ní tàmáwìlì mi náà ṣé àlùbáni ló ti tàmáwìlì mi náà hmm? ẹ máa kẹrí tíkì òṣùnà ẹ kì í sọ èyí tíkì òṣùnà o tíkì òṣùnà ti sa ìsáré kan níṣẹ́ Albani wá ṣe tààlík lórí àwọn apá kan wọn ò parí òun náà pè ní tamamul minna ṣe tààlík aláṣẹ sunna tọ bọ kó tó kí ṣe Albani wá wọnú kí ni wọn á fẹ kan sọ àwọn bíi àwọn mọsáìlù kan wọn fẹ kó kọjá mẹ́wàá báyìí ní táwọn fíìlì pé n tó fà á kí ẹni tó ṣe sí kí òṣùn náà fi ṣe mistake kí kò lu hadith tó wà sọ ní àbí kí nǹkan àbí wọ́n fi gbára lé nǹkan báyìí báyìí báyìí pé ah, kì í ṣe báyìí ló ṣe rí lọ́dọ̀ àwọn ẹ̀ hadith sódà ó lè gbọ́ àwọn ayé táwọn bá sọ pé a lè lò kan báyìí pé tó ti ẹnì yìí dẹ̀kan dìtọ́ọ̀tì principal àwọn oníhàdé ni ó fi líìdì sí rìsọ́ọ̀tì báyìí àwọn sọ wọn sọ àwọn yìí nàpọ̀ èyí táwọn náà sọ náà sọ ọ̀rọ̀ wà lórí àwọn ẹni a good example nísìnyà ẹ̀kún ilé ẹ̀sán àbíjẹ́ máa rí ṣé àbáni sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Abu Dawud tó sọ wípé wàá máa sàkátù ánú fáwọn sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ náwó wípé náwó sọ pé mi ti hasan lómi tó yìí pé àwọn kan ti gbọ́ yé ní hasan débi pé táwọn bá ti wá fẹ́ sọ wọ́n sọ pé tọ̀ wàsákàtà àlẹ́ yìí Abu Dawud àdìsí yìí ò kó fílímù kó sọ́ọ̀nù Abu Dawud dátọ̀ sọ̀rọ̀ kan pàdé pé hasan tọ̀fẹ́ ìbáwọ̀ pé hasan nìkan òwò mú dájọ́ sáàjì tẹ̀ bá wí pé báyìí ló ṣe rí tí àgbà ni wọ́n fẹ́ kọ́ lẹ́tẹ̀ fún àìmọye àhádìsí táwọn gan rí fúnra àwọn táwọn gan sọ́ọ́lì táwọn rí pé a ah, kò ní rọrùn ká tú báyìí ẹ̀gbọ́n mi àwọn ó ṣàlàyé ní táwọn àgbọ̀yé mi wọ́n ṣàlàyé àwọn ọmọ ìlànà àbí ní ìsìnkà gbé ní bóyá ní sìn ah, irú àfa tó ti síra òun bára lé kékeré ibùdó ìbánu bá gbàgbé kìrìnrín síkọ ó ti tó káwọn gbàgbé àlọ ibùdó ìbánu lọ́dọ̀ táwọn wáyà òṣàṣà yìí ní àbí ó láwọn ìgbà kan táwọn gbà irú àwọn kan yẹn táwọn kí yẹn gẹ́gẹ́ ní dá iṣu lẹ táwọn nàka ìlú wa fi yàtọ̀ hmm? so ẹni tó lè really enjoy ìní yìí tí ó gbọ́n ní àwọn àkọ̀wé tó fi gbogbo ọ̀rọ̀ àwọn sálábù tàbí èyí sábà gbogbo táwọn sábà mọ̀ ó pọ̀ dáadáa ní wọ́n sábà lẹ̀ so wọ́n rí i tán lẹ́yìn hmm, tó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà báwọn yẹn bá ti ṣe rabaraba tán kọ ọ̀rẹ́ tó ń tẹ́lẹ̀ àtúnkọ́ yìí láti ṣe tẹ̀lé wọ́n ti lọ́wọ́ ẹ̀ gbogbo tán so nínú àwọn so tẹ́ bá ti wo ẹ̀wá mi wọ́n ti kẹ́nìkan lò dó ìyìn sọ pé bóyá tẹ bá wà pé gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ló gbà ọ̀ kẹ́ẹ̀kan bi appreciate bí àwọn kọ̀ wá ìjù àbí bíyàn ṣe gbọ́ nǹkan yé sí sí àfẹ́sí bá a ṣe ń lò sọ pé bóyá ní tẹ̀sí gbọ́ yóò nǹkan lè rọ́ǹk ẹ̀sìn bí ìdìkan lè lórí. Hmm? so àbùdá ó àti ìní àbí rẹ̀ níbi ìsálà rẹ̀ títí sọ pé mo fẹ́ kó àyè ìtìjọ fáwọn kẹ́mi ọkọ̀ àwọn. Ah so tó bá fẹ́ wá sọ fún wọn pé tó ó sì mọ̀ wá àádì kan ti tàdáwò lẹ̀ láàrin wọn pé eléyìí fún mi wà á rere eléyìí àdéhì ọ̀kan bẹ́ẹ̀ nù wa tó jẹ́ aládé tó sọ pé ká má fi láì ṣe ìmọ̀ náà ti kọjá là ẹ̀ẹ́dẹ̀dọ̀ òun ò sọ̀rọ̀ bíi pé hasan ní ndí kọ́ àwọn àsọ̀rọ̀ ẹ̀sọ́lẹ̀ hom làbáta ayà tẹ̀jẹ̀ bíi fọkàhà máa àwọn àdínlá méjì because camping hadith is sahih ṣé kò sáré pé kó wà sọ ìfọ̀nà ìdùn náà ṣé kó láti ìsìnà lè ti dáadáa tó wà ní kọ́lé lọ́sàgbà náà àti òdì sáà ní mọ̀ sóko ṣé gbọ́ mi ṣé gbọ́ mi tí mo bá pàdé ìsìn ní mọ̀ sóko bá kí ni mo á ti ń pa ẹ̀ ṣé mo á as muhadith ní àbí àfàkì fàkì oní hadith náà wá lè mọ̀ kó kó àtúnyẹ̀jì papọ̀ ṣé gbọ́ bọ̀dọ́ pàdé sí máa sọ̀wọ́ wọ́n á tàkẹ́ ìní papọ̀ so now tí mo bá ti wá rí bẹ́ẹ̀ níbi kí wọ́n sọ yá ní àdéjì ti wá sọ yìí lọ́dọ̀ àpé yóò ti wá sọ àmì ìbọ̀ tó nígbà tó padà jẹ́ mọ́ gba àwọn ìlú yòókù àdéjì tó yẹ kó wà nù. kéré sí ìbọn ọjà sí pé wọ́n ti lórí jẹ́rẹ̀ fẹ́ tó ń sá ń wí nù káyọ̀ bá ti gbọ́ wọn yé kò ní í wà láàbọ̀ ní ìsìn báyìí ìmọ̀tò náà lọ́ọ́ tóun bá wá áàtì bíi ìfàkíyè tó ti mú tó tẹ́mú tọ́lọ́ àwọn ní hadithi àwọn ní hadithi wàá rọ̀ fún gbogbo ẹ̀kọ́ mọ̀ hadithi owó sì mọ̀ pé ọ̀ ó máa ṣe ìkàlẹ̀ ìwọ ọmọ báyìí bu ìwọ ti tó ní. ibi tó mọ̀ ní ní wọ́n ṣe ń bọ̀ wá wọ́n sálò wọ́n ṣe ìjáde pẹ̀lú àwọn kì í ṣe ẹni mọ̀ṣá but kẹ́rí dẹ́gbàá ti ṣe ìjáde lónìí kan èyí padà fi tàwa fọ́ tàwa fọ́ yẹn ní ṣáàtì èyí wọ́n á kọ̀ rẹ̀ ẹ kí nǹkan kí nǹkan kí nǹkan bùnyín tọ́wù kẹ́sí lé máa bí àwọn afáàṣẹ máa ń ṣe. Um, um, uh, ẹ fún mi ní ẹ máa wò ó kẹsì kan kìtàbù ọmọ ṣáfẹ ẹ ẹ sáà kìtàbù ọmọ sọ pé kí n máa ṣáfẹ ẹ máa wò ó. kẹsì lè gbogbo kínní ìní gbogbo wọn mọ ó wà lẹ ṣùgbọ́n àwọn òfẹ́ kan bá a dókè mọ́ ojú kó máa dàrú tọ́ wọ́n ti dàrú tọ́ a sì máa bára bá ṣe pé bóyá àwọn náà lè tó bẹ́ẹ̀ tẹ̀ fún mi dénú àwọn òṣèré àwọn òkè máa bá sọ̀rọ̀. Thank you. and uh, the, okay. mo dá sí ilé ẹ̀sán ṣá mi ò mọ̀ pé Okay. okay. Mm-hmm. ẹ bá rántí èyí tí mo kẹ́kà ní kìtàbù zakati ni níbi kìtàbù ọ̀hún. ẹ bá rántí nígbà tá à ń sọ̀rọ̀ wípé téèyàn lè fowó yọ ọjà káàdì tá a ka pẹ̀lú kọ́rí nígbà tá à ń sọ̀rọ̀ nípa mọ́álàkà sẹ́wọ̀n pàákà ọ̀rọ̀ tọ̀wús àti muhammed sẹ́wọ̀n pé tọ̀wús ó bá dídá ọdọ̀ muhammed pé muhammed sọ fáwọn ará yamani pé ẹ fún mi lásọ gbogbo bí àbí tí muhammed kọ́ lè mọ́ àmọ́ àlàkọ́ táwa ní ṣùgbọ́n wọn sọ pé nǹkan tẹ̀ ní pé tóbi tọ̀wús bá muhammed àbí. ṣe rí mo kàn fẹ́ ka ọ̀rọ̀ náà ṣáfihàn fún yín ìmọ̀ ṣáàfì nígbà tó di báàbù sọ́dákọ́tò ìbákọ̀ sọ́dákọ́tò ìbákọ̀ ẹ máa gbọ́rọ̀ ó ní àkùbára náà rọ̀bẹ́ rọ̀bẹ́ ìtàn sọ̀rọ̀ ẹ̀ nìkan kìí ṣe pé mo ṣáàfì ní sọ pé àkùbára náà rọ̀bẹ́ rọ̀bẹ́ ìjọba ké o ṣáàfì bọ̀bí pé rọ̀bí yìí ni ó gbà síra ìwádọ̀ ṣáàfì tó ọmọ ké gẹ́wọ́ yìí ṣe pé táyì náà bá dé bí o mọ́tà mọ́mọ́lì kí á lè fi sọ àdáhùn náà yáyá kúrò yáyá àdéhìí ẹni tó gbà wá lọ yáyá ní ọyún òkè sí mọ́lì kì í sọ ya ya yáyá kúrò yáyá ṣe gbọ́ mi tọ̀dọ̀ wọn ṣe mi ṣe pé tán mọ́mù ṣáàbì sọ pé rọ̀bì sọ ọmọ kéwù ni rọ̀bì jẹ fún ṣáàbì o rọ̀bì ìlú Suleiman al-Muradi qala akhbarana Shafi'i qala akhbarana Sufyan ibn Uyayna an Amr ibn Dinar am Tawusin anna Mu'adh ibn jabalin. أتي بوقف البحر فقال لم يأمرني في النبي بشيء وقف عارف وقف فهمتي اوكي وقف آه، آه، أو أنا قال هو أوقاف أصلا مصوني كلاسي طب سالم هناك أدي بهذا وقف فهمتي ìní wọn kọ́ sí. bẹ́ẹ̀ni ok ṣé ẹ̀sìn rántí wípé ní ìsìnkà bá sọ pé ní ìsìnkà tó sí zàká níbi àǹkómi márùn-ún àǹkómi tó fi pé márùn-ún àbí so láàrin márùn-ún sí mẹ́wàá láti márùn-ún sí náì ní ìsìnkà ìtumọ̀ pé tábàdì kẹrẹ márùn-ún kan aláyọ̀ ṣáàtù kan so tó bá pé mẹ́fà kò sí nǹkan kan tó bá pé méje kò sí nǹkan tí tí ó tún fi pé nìsọ́ọ̀bù mẹ́wàá so àwọn nọ́mbà tó wà láàrin nìsọ́ọ̀bù kan sí nìsọ́ọ̀bù kan wọ́n pè ní wákàn ìjọba ní àwòkàn wákàn wípé mọ̀ásùn ẹgbẹ́ kan ó ní àǹtọ̀wúsín ànà mọ̀árọ̀ jọba tọ̀wúsín ànà mọ̀árọ̀ jọba ẹ mọ̀ gbọ́ o pé wọ́n wọ́n mú wọn sọ pé wákọ̀sọ̀ ìbákan bákọ̀rọ̀ wákọ̀sọ̀ ìbákan lámúyá múrí sí ìnàbí sísan bìṣẹ́ yìí. àbí قال الشافعي والوقف ما لم يبلغ الفريضة أصلي يمين أخبرنا الربيع قال أخبرنا الشافعي قال أخبرنا مالك أخبرنا مالك عن حميد بن قيس عن طاووس اليماني أن معاذ بن جبل أخذ من ثلاثين بقرة تبيعت from thirty màálù yóò gba tàbí tàbí ní màálù tí ó ti pọ́dún kan tí ò ti pọ́dún méjì tí ń tẹ̀lé ya ẹ̀ ní tẹ̀lé pé tí ń tẹ̀lé ya ẹ̀ káàkiri ẹ̀hẹ̀n sọ pé mọ̀ázù gba ẹyọ kan mi wàmí àbá ẹ̀ nàbá kọ́lọ́tà mùsùlùmí wà á ta àbìmádùn náà dálíkà àbá àyìn akọ́bàmí òṣèlú wà kọ́lá lámà asúnámi rẹ̀ sọ́lá fi ṣe àtà àlùkọ́ òfò àṣàlù àlejò bàbá mi bá jẹ́ ń pàdé rẹ̀ kí n bí fàtòwó fi àrùsọ ìsìlá kọ́bla ayé bí mọ̀mọ́ azùn bẹ̀rẹ̀. ṣé báwo ìsìnàbì yìí ṣáàpì ń gbà àwọn ọ̀dọ́ kìíní máàlì question ni wípé the same tọ̀wúsù and muhavi tá a ní ó jẹ́ mọ̀ nǹkan tẹ́ náà ni máàlì fi ń kà fún ṣáàpì yìí. sọ́mi fẹ́ lọ́rọ̀ yìí náà ṣáàpì yìí náà ń kà fọ́rọ̀ bí ìtẹ́fí ṣe tọ̀ ẹ wá bèèrè pé ṣe bí mọ̀nkọ́tì rẹ̀ kó jẹ́ kí ló ní kọ́lá ṣàfihàn ibi tí wọ́n lọ yóò wàtọ̀ wúsùn alimun bi amri mu'ad wàtọ̀ wúsùn alimun bi amri mu'ad ẹ̀rọ fún tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá gẹ́tì tí máa fi ń tu o fẹ́ ká ẹ̀kẹ́ gbọ́n mi títọ̀ wúsùn máa ń fọ ọ̀rọ̀ mu'ad wà ń kánà làmúyẹ́lkọ̀ọ́ kó tẹ̀lé pé kò mí tì wá. so ó mọ̀ pé kò mí tiẹ̀ but àwọn àfáàfin ń tẹ̀rí lórí ọ̀rọ̀ zakati kọjá kí ẹnìkan ká má lò ìyí náà ní mọ́ bùkọ́rí bá tó náà fi lò ẹ̀sìn ní zakati ló ti lò. àwọn fàwọ́sùtẹ̀ kan mójú tó gbogbo ọ̀rọ̀ mọ̀hálù ka zakati tó bá tó sára àwọn ìfowópamọ́ zakati lẹ́kọ̀ọ́dù ẹ̀ ń bẹ tó kọjá kí fàwọ́sùtẹ̀ kan máa dákọ̀ lọ́wọ́ yàrá ìfọ̀fún tó náà àwọn èèyàn máa tó ní àdíjì bá kan wò lásán tí ó wòye ní pọ̀nkọ́tẹ̀ pé ilé yìí ní àwọn tó ń ṣe kéèké ìtọ́pọ́jú tọrọ sọ̀rọ̀ kan tó fẹ́ kọmọ̀ pé ọ̀rọ̀ mọ̀háàzù láti ń ṣẹ̀rí bùkọ́rí fi mú wa lẹ́sìn tó gbogbo àwọn èèyàn tó tako bùkọ́rí òfẹ́ kan pọ́ìntì ilé jáde pé ó wà mọ̀kọ́rí ẹ̀yìn lẹ́yìn àyẹ̀wò sọ bùkọ́rí nígbà tí bùkọ́rí ti kú tán táwọn èèyàn tó mọ̀ ti kú tán tí bùkọ́rí òlò ti mọ̀. ẹ̀ẹ́dì kan ṣé dídára kó ní tẹ̀ka ju àbí ìtòwà lọ́kọ́rí ó yẹ kó lè sórí ìgbéyàwó àgbọ̀n nǹkan tí ìrẹ́lẹ́ ra ẹni kẹ́kọ̀ọ́ sọ pé ọ̀rọ̀ mọ̀hárùn ní fi sọ̀rọ̀ àkọ́ ẹ má gbọ́ ọ̀rọ̀ mọ̀mọ̀sáfì òfin tán kẹ́kẹ́ mọ̀ pé ó ní wàtọ̀ wúsùn alimun bi amúlù mọ̀hárùn wà nǹkan làmúyẹ́lkọ́hù ẹgbẹ́ kan alákẹ́fẹ́tì mọ̀lákìyà mímọ̀n àdàràkà mọ̀hárùn àlùyọ̀ alákẹ́fẹ́tì mọ̀lákìyà mímọ̀n àdàràkà mọ̀hárùn àlùyọ̀ wọ́n ti wọ́n bá mú àrò àmọ́ àwọn èèyàn tó bá ní àwọn tó bá wọn àrò pọ̀ gan àwọn wà á lé mọ́ the amúni wọn àrò tó ń jẹ́ tí sọ́wọ́ sọ pé kọ́là wọn àrò kí ẹ̀sìn tó tó kò sí ìsinádùn ni torí pé èèyàn tó fẹ́ kan gbà lọ́dọ̀ rẹ̀ pọ̀ tó fi lọ́dọ̀ ìkùnsẹ́ ní ètí mẹ́sẹ̀. ṣe gbọ́ mi just like irú kéèsì Ibrahim rẹ̀ sídà náà kéèsì mo sọ ní last two so now see ó ní hadith bá ń sọ ah but kí ni àwọn ọ̀gá yẹn ní ah gẹ̀ẹ́ fi bọ̀ sọ̀rọ̀ àkọ́t anabi náà mọ̀ àzùzà ọ̀sàkà ní yamani àwọn ará yamani ti mójú tọrọ rẹ̀ gan ó fẹ̀ kan fọ́fúlà kọjá ká máa fi ìsìnàdù nìkan yẹn jẹ wakọ̀dù wìyà anna nabiya amara mu'adhan an ya'khudha min thalathina tabi'an wa min arba'ina musinna qala shafi'i ẹ wọ́n sáré. وأخبرني غير واحد من أهل اليمن عن عدد مضوا منهم إيه؟ أخبرني غير واحد من أهل اليمن عن عدد مضوا منهم ذات كثرة عن كثرة أن معاذا أخذ منهم صدقة البقر على ما رواه كما بقول كما بقول في كذا ما أخبرنا الربيع قال أخبرنا الشافعي قال أخبرنا بعض أهل العلم والأمانة أخبرنا بعض أهل العلم والأمانة أن يحيى بن سعيد أن نعيم بن سلامة أن عمر بن عبد العزيز دعا بصحيفة صحيفة فزعموا أن النبي صلى الله عليه وسلم kátàbà bìhá ìlà muhammadu nígbà tó fẹ́ràn àmẹ́jẹ̀ kan ní sọ yífà tó fún sọ yífà yẹn làwọn jogún nígbà àwọn ọ̀wọ́ fi wá káàkiri táwọn ìfà eléyìí fẹ̀ kan lọ́dọ̀ àmẹ́jì ó lè tó fẹ́ràn níta á tù gan ló dárú mọ́ eléyìí kọjá kan lórí kọ́là láwọ́já nǹkan láwọ́já ẹ́ fàìdá sí ha fi kulli sàlàfínà sàbíọ́n wà fi kulli àrùbáínà mùsínà kọ́là ṣáfì ẹ̀ mọ́ pé lórí pé tí màálù bá jẹ́ táàtì àrùn rẹ̀ pàdé tí màálù bá jẹ́ fọ́ọ̀tì tí gánà bá jẹ́ bá jẹ́ fọ́ọ̀tì gánà bá jẹ́ fọ́ọ̀tì àmọ̀ yọ mùsínà kọ́là ṣáfì ẹ̀wọ̀n kan wàhùwà máa la álámù fi ìbéèna ahadin làkìtùhù min alẹ́ ẹ̀lmí kìláfà tó lórí mọ́sálà yìí ń gbóhùn tí mo pàdé ìrú jẹ́ nìkan yapa bẹ́ẹ̀ wà bí ìnà ọ̀ náà ìjìmọ̀ àti sọ̀pọ́ọ̀tì ti mọ̀ àdúgbà wa kọjá tó ní àdínkì sọ pé mò ń kọ́ tẹ̀. àwọn òkè máa áàkì bí oní hadith níbi tẹ̀ ká áàkì bí oní tẹ̀ ká. nítorí pé kí n kọ̀ǹsídà pọ̀ jù nínú àdéhùn lọ níwájú kan níta láti ti kọ̀ǹsídà mi ní nǹkan mìíràn ọ̀pọ̀ jù níwájú kan àwọn oníṣèkè máa ń ṣe mistake mi tí àwọn ládìjì máa àwọn ládìjì máa ń ṣe mistake mi táwọn oníṣèkè máa àfihàn tó bá kú méjì bá kú. Hmm? kì í ṣe eré tọ̀ irú kí ní ìtẹ̀kẹ́ ti wà ń lẹ̀ táwọn kẹ̀kàn pé ọ̀rọ̀ pípọ̀ òwúṣọ àmọ̀ àrùn àwọn oníṣèkè wọ́n mọ̀ especially tó bá ti kọ̀rọ̀ zaka òun náà ni wọ́n Bukhari fi mú wa pé ah, ọ̀rọ̀ mọ́ ilé ìtàn ká kọjá àbẹ́ni tí ò bá mọ̀ kankan ní ó tákù lérí bọ́sì àwa á dé àwa táwọn ò mọ̀ kankan. àwa wá sọ pé ah, mo kẹ́tì kì í ṣe bẹ́ẹ̀ tọ̀ pẹ́sẹ̀ mo fẹ́ fààyàn fún ilé níjọ́ tá a bá sọ wípé ìmáàmù ṣáàfì bẹ nínú àwọn tí ó takò mọ́ṣáàfì sọ wípé ìpètọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó nǹkan ní sọ̀rọ̀ mọ́ àdùn bíi bóun nígbà ọkọ̀ wúkà tó máa rí báyìí kí wọ́n ní à téèyàn pẹ̀tọ́ ẹ̀rọ ìgbọ̀jà mi lọ ọ̀wọ́ àlìmọ́ ti àwọn ìmọ̀ àwọn ó sì pàdé àwọn tó pọ̀ náà ń sọ̀rọ̀ wọn torí ẹ̀ níbi ṣe ìfà lẹ́yìn kan sí nígbà nǹkan tó pọ́pùlà lọ́dọ̀ àwọn ará yamọ̀ because as wali as administrator ní yamọ̀ tó tó so òun fẹ̀ kan mọ gbogbo ẹ̀mọ̀ bí kí ni kẹsàn-án pé lágbẹ́yà archive tó wà ní mínísírì àbí mìíràn ìjọba pé à colonialist nǹkan báyìí wọ́n ṣe ní 1954 ìwọ ti ní gbogbo rẹ́kọ́dì lẹ́nu sẹ́mà ìwọ ti ní gbogbo lẹ́nu pé àánú báyìí wọ́n ṣe ṣe báyìí wọ́n ṣe ṣe kẹ́rìkẹ́ máa pé but no kí la rẹ́rì láì you some record already you don't have to go back ṣe wọ́n mọ̀ án so ẹni tó bá jáde ní sẹ́pẹ́ gbogbo àwọn rẹ́kọ́dì yìí mọ̀ á gbé kódà kó gbé fẹ́lẹ́ sọ kò sọ pé àwọn aládùúgbò ní náà sì máa bẹ́ kọ́sà àwọn náà sàn wọ́n sàn níbi dáadáa wọ́n ní ìtàn so kí ni yẹn wà kọ́ńplẹ́ẹ̀sì ju báà ti máa ń fà lọ. ṣé o kí ibi tá a bá ti di wá bí sábà lẹ̀ wá lé mi kò ní sí wàhálà òkè. ẹ ẹ rọ pé pépé o aláwájá wọn yàtọ̀ sí pé àwọn bídà òṣìṣẹ́ bídà wọn bídà ìyá ni mo kékeré ni ẹ gbọ́ àbí kó sùn náà wọn fi kékeré kì wọn pé lábàjá nìsín náà ah, wọn ti súnà wọn fi kí ó lè mọ ìṣèjọ ọmọ yẹn náà fi là ṣèyí nǹkan àmọ́ kọ́lé ní gbogbo ọ̀dọ̀ ni àwọn ni ẹ tó bá sọ ìṣèjọ súnà kọ́lá kó mọ̀ wọn fi kí ó tẹ ọlọ́run ah, ẹ̀yẹ́ lè wọ́n náà ní àrídá lábàjá nìsín o ó jẹ́ ó jẹ́ ó ní kú sáwọn kékeré nìkan kan torí náà fi kí rẹ̀ nílò èyí tó wà á dájẹ́ lónìí ìyẹn ni ọ̀kan tí à ń sọ ọ̀rọ̀ àbùdá ó dùn yẹn wúwà aláwọ̀dì ẹ̀ ọ̀nà ìfẹ́ ti rí bẹ́ẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ àti ìsọ̀rọ̀ pé tán nínú àwọn àìmọ̀tò tẹ̀ pọ̀lì ìṣèhàd ní àti dàwùd lọ pẹ̀lú ilé tó nǹkan lè dá mọ́tà àbùlé àwọn tó kà síbẹ̀ ọkà Bukhari ọkà Abu Dawud kọ́dà Muslim ò tó Abu Dawud níbi ọ̀rọ̀ fẹ́ ọ̀dẹ̀ ká bẹ́ẹ̀ àti oníbẹ̀ẹ́ àti fìsí sáfì yìí púpọ̀ bẹ́ẹ̀ àti tó ń ṣe lákòótán lọ bí kékeré ó tò wọ́n ó yẹ kó tò wọ́n àwọn sì máa rìlẹ́bà àwọn èèyàn ó ní ijọ́ táwọn èèyàn bá ti mọ̀ yọ ni mo gbọ́ kínní iṣẹ́ kan iṣẹ́ sọ́lẹ̀ fọ̀gán àbúrò ọ̀la ẹnìkan bí wọ́n pé àwọn máa ń gbọ́ pé àwọn gbọ́ pé wọ́n lè máa sọ̀rọ̀ àfihàn ọ̀la fún àbúrò àná. n ò jẹ́kẹ́ nìyẹn sọ ọ́ tán wọ́n ní àwọn ọgbọ́n ìgbàlódé la wọ́n ní àwọn kọ́kọ́ ẹ̀ẹ́n ṣe wàhálà ńlá fábọ̀ ànífà pé bóyá òun tilẹ̀ ẹgbọ́n ẹlẹ́bàá ni ṣé sọ ìgbà náà pé allahu rahmatan wasa kò tuntun gbọ́ wa qudwatuna ìtumọ̀ ẹ̀ ní pé <laughs> tí wọ́n bá yà bó nígbà pò nù wọ́n lè mọ̀ bọ́ nígbà kíkì Islam tó mọ̀ dídẹ́ máa so ìwọ́n kàn ń bínú lásán pé tó bá àwọn kan sọ sórí àwọn tó tán sọ nísìsiyìí àwọn náà ń dìfẹ́ǹdì ẹ̀sìn ni àwọn bá ṣe ń dìfẹ́ǹdì ẹ̀sìn irú orí pàtàkì ànífà nínú ẹ̀ka ọgbọ̀n nílò so ni kéèyàn sọ pé wọ́n ní àárín àbájá tó ṣe nǹkan kan kéèyàn kò ṣeé ṣe ọgbọ́n ànífà ah and ẹgbẹ́ wa nìkan náà ní tó ń bí ìjẹ́ níṣẹ́ ọ̀rọ̀ òun náà tó ń tẹ̀lé ìdílé àwọn ọmọ nípa lójú. mo sọ fún àwọn ọmọ ìyá mo ní ìjẹ́ níṣẹ́ bá gbé ọ tó bá sọ pé níṣẹ́ ẹ̀ka sọ̀rọ̀ iléyà wájú ọ̀bọ̀n wà nípa lónìí. ọ̀nà ìpapọ̀ wà nípa lónìí mẹ́lòmí náà mo lẹ́yìn tó mọ̀rọ̀ bí àwọn ọmọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí àdúgbò àtàwọn sàbí àtàwọn ìrìwájú pẹ̀lú ó sì pé màmá àwọn dùn ó pé màmá àwọn dùn ó ti sọ fún pé màmá dùn ó ti sọ fún ẹ

mo ń bínú ọgbọ́n àìlọ́sí àti ìwà dá mi lẹ̀ omi dá mi so àwọn tí wọ́n wọ̀nyẹ kò sí kọ̀wáìd mọ́tì àwọn àdìsí ló kọ̀wáìd kọ̀rọ̀ ìlú ẹ tí wọ́n gba musa gba musa wọ́n lè sọ fáwọn ìgbà musa kó dì kan kí musa kan tì kó nẹ́pa pépé ní ti musa ní súrà tá n tabalẹ̀ ìsìn ṣùgbọ́n nǹkan ní kóbò kọjá kẹ́lẹ́ nígbà hmm? ṣùgbọ́n ìgbà ah, wọn gba ilé tó o gbà bọ́sà àdìsí wà sọ àkílódé ó tako àdíìsì márùn-ún mi tó wọ́n sì léèdè lọ. kìí ṣe pé wàásù máa ń ṣe ìsìnáàdì wọ́n máa ìdíjú wo lòkú bá ìsìnáàdì kan ní wo ló wọ́n tún náà mo ti rí kọ́dà gan ṣe lọ mistake la níbi ojú ìgbà orí mi ọ̀tàfẹ́lẹ́ ọ̀tàfẹ́lẹ́ ọ̀tàfẹ́lẹ́ ọ̀tàfẹ́lẹ́ ọ̀tàfẹ́lẹ́ níbo tí mo wo ìsìnáàdì ẹ̀hẹ́n ṣé ìsìnáàdì nǹkan làwọn ṣe ni kí ló dá lóṣọ̀ lọ ṣáàrù. bẹ́ẹ̀ ni tó bá tó rí pàṣẹ iná nǹkan ó ti bá torí kó ráàyè jù tó bá fún wọn fi sá pé kò ní fàdé sì ní ìtumọ̀ kan pé ah, ìjì máa ta kò tó yẹ ah, ah, láìláì wọn lè ra ní ọdún àwọn olùkọ yẹn. Hmm? so irinṣẹ́ ìpàkẹ́ ó pọ̀ lápá kan irinṣẹ́ mahadis la irinṣẹ́ mahadis ó pọ̀ lápá kan irinṣẹ́ kọ́kẹ́ lọ irinṣẹ́ òṣùlù ó pọ̀ lápá kan bọ́sẹ̀ lọ́kà tó ń di ọpá alábìsì ni máa ń sábà máa ń rọwọ́ mọ̀ ní pé sẹ́wọ̀n tó gbọ́n fẹ́ẹ́ bá fẹ́ bíìlì lórí ìtàn tó fi ń tẹ́ bíìlì lórí ẹsẹ̀ fẹ́ fi wo bí fóun ṣe rẹ̀ yìí kí sọ ní pẹ̀tọ̀ tẹ́fà wù hadithi báyìí sí òun lè rí i pé alẹ́sìnkú báyìí tẹ́fà wù hadithi rẹ̀ sọ́ra ní pẹ̀tọ̀ sí olùdókòwò wa sọ fún wa náà pé hadithi ọ̀sán báyìí sẹ́fì gbogbo tó ń kékeré tó bẹ́ẹ̀ jẹ́ ọkùnrin pa mò ń ṣe wá sọ ìbọn tí mo ti ní gbọ́dọ̀ sọ pé kó wá sọ ẹ̀ ẹ tó bá ti lè wà sàhé ìkan kò sí tó lè dìde bọ́ tí ọba ti lè béèrè lọ́wọ́ rẹ̀ tó bíúdì gbogbo ẹ̀ tàbí tó ti ṣe tán ní ọkàwé wípé ìjẹ́ ẹ̀ máa pé bẹ́ẹ̀ ń wò ẹ̀ láàsìlà làwọn pé a mo ní wà pé ní bọ́tí làákín làákín kò sí làákín kankan sẹ́ kò sí làákín ẹ̀yìn tí máa àmọ́ kò sọ wípé ọ̀nà ẹ̀yọ̀ kan lọ́dún ṣe ṣe ẹ àwọn fọkàn ó fẹ́ yàtọ̀ síra wọn dẹ́fà pé ìlú wọn yàtọ̀ ẹ sọ̀fíà náà sọ́ọ́rí bí ti ń lo bí ti ń lo mọ́tà ní máàlíkì tó náà wà mọ́tà ìlú mọ́tà àlàó láyé tó wà ní sáwọn ìbílẹ̀ sọ́ọ̀rù kan ti wá mú á sì wò nígbà tó ń ti ìlú wọn yàtọ̀ tọ̀ àwọn kọ́mọ̀ pé àwọn méjì lọ lè pé wọ́n pàdé mọ́lì kan lọ sí mọ́lì ìrọ̀ sọ́rọ̀ àti àdáyé wọ́n wá bí mọ́lì fún àtàwọn méjì lọ pé mọ́ni hùwà àkùdọ̀ ló wọ̀ ta ló lọ láti náà méjì ta ló ṣe wọ́n lè pè ní sọ́rí sọ́jánà sọ́rí òun ṣe mímọ́ ìfúgbà làwùjáyé yẹ́sìlẹ̀ òun lè pè láàbà ó lè jẹ́ àdìkọ́ àdìbà bí ìmọ̀ rẹ̀ yàtọ̀ pé mẹ́sìn ó fún lè sí lẹ́yìn tí ó lajú bó lè lú bó lè ṣe òṣèlè. nígbà tábàlà yóò ń pè sórí ilé ìrọ́jú lọ káńsà ilé ìrọ́jú lọ àrùn. eléyìí òun lè òun lè wúlò fún àlùmọ́ àlùmẹ́bí níbi àlánà ní tó jẹ́ àmọ́. torí eléyìí òun máa ń sá. ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ìdíjọ́ aláṣẹ́ ń sọ ní ìsà kò fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀nìkan kò fẹ́ fọ́ sọlá pé àwọn àfáà ní ìyàtọ̀ ọ̀tọ̀ àfáà ní ìdẹ́bi tí ó wúlò fún àdìpọ̀ káwọn yàn kíwá tẹ bá gbérò nǹkan ọ̀tọ̀ kò lè ṣe àmọ́ kì í ṣe pé yóò lè sọ ìjẹ̀ nípa bẹ́ẹ̀ mi ò lè ṣe ni kò sí orí gbèsè tó mo dá tó ìtumá sílé nǹkan ìpàdà bàjẹ́ ju bẹ́ẹ̀ lẹ́gbẹ́ mọ́ tó bá ibi mo ní ìmọ̀ ni kẹ́ni kan wá fi pa ah, àá lè ilé yẹn tó pa àfa eléyìí kò ní dá sọ̀rọ̀ ìjọba ṣẹ́gun rẹ̀ náà máa dá sọ̀rọ̀ ìjọba láyéláyé ẹ̀ lè wà bẹ́ẹ̀ tó wà ṣùgbọ́n àwọn kan dá sí náà lẹ́yìn tí ń rí sọ pé kámá dá sí ṣùgbọ́n àwọn kan dá sí lẹ́yìn tí ń rí ṣe pé ẹ̀yìn ọ̀dí gbé dá sí tó bá yẹ kó gbogbo èèyàn ló bá gbò opinion yín ẹ̀ ní ìdí níbẹ̀ jẹ́ ẹ̀ ìmọ̀ sọ fáwọn pé wọn máa sọ ní ìjọba ní ìjọba ọba wọn dájú ní ẹgbẹ́ sáwọn tó ní ilé máa ń ṣe ìgbà tó bá dé ìlẹ̀ bá ń ṣe ẹ bá dé police station níjọ́ tán bá bọ́ọ̀gù ilé rẹ̀ àbí sẹ́yìn ọ̀nà bàbá ìgbà tó wájú ẹ̀yà kò sọ́lọ́pàá lẹ́yìn ní àkọsọ́lọ́pàá wọ́n ti gbọ́ ti gbọ́ pátó àfa àti ẹni tó máa sọ́lọ́pàá níjọ́ ọ̀nà ògbà áá kájí ìdọ́lọ́pàá àwọn tó kọ́ tó kọ́ àwọn èèyàn ti dẹ́kun bẹ́ẹ̀ náà nìyí tí wọ́n ń ṣe òun tó kí n ṣe òyìnbó tó bá dé bẹ́ẹ̀ ó báyìí òyìnbó fi rí i pé ń jọ́ sí wọn náà tó ní mọ̀ yìí lásán àwùjọ kan bá mú ọ tó máa ń sẹ ah bọ̀dá kan bẹ ládùúgbò ẹ̀dá kan fún lẹ́ẹ̀mọ lásán kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ eh, eh, eh. tó kọ́ akọ ah, iṣẹ́ yìí náà fún yàn kápá kéèyàn lọ sí lásán ah, ah ní lásán nígbà ló tó bá ń kọ àwọn èèyàn ṣe yìí pẹ̀lú ògbó ọlọ́run ní ẹ̀sẹ̀ àwọn àka tó fẹ́ pé máa ka mojúmọ́ làkúálì máa kà ọlọ́run bó ga ìtura yóò tún gbogbo wa yóò fún wa ní àlẹ́ ìmọ̀ náà fẹ́ ọlọ́run lọ sọ ọ̀lẹ̀ táwọn kìíní yẹn bá yé èèyàn èèyàn lè tó kù sí wa wọ́n fà lóko ń pè rú rẹ̀ bọ́tọ̀ ní bá a ṣe mọ̀ ń